mo kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀yin ìyá mi mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi mo kí gbogbo wa pátápátá ní orí kan ní aláyọ̀ yìí tó jẹ́ ìṣọ̀kan Yorùbá foundation èmi ọmọ yín kọ́ mi dòmíyàn náà ni o àdẹ̀kù iṣẹ́ àkú ìfọmọ ènìyàn ṣe orí ọ̀fẹ́ tí ẹ máa ṣe fún mi òun náà ni kí ẹ bá mi máa share broadcast yìí nítorí pé is a matter of life and death lórí lára àwọn bàbá wa tí wọ́n dúró fún ìjà ara ilẹ̀ yorùbá ṣùgbọ́n kí a tó bẹ̀rẹ̀ ìtumọ̀ àkọ́kọ́ fi akọrin yorùbá national anthem náà. iṣẹ́ wa fúnlẹ̀ wá fún. ìgbàgbọ́ wa ni pé bá a ṣe bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọ̀la ìṣọ̀kan àtòmìnira ní kẹjẹ ká máa lè pa tẹ̀síwájú. Si fọ̀pọ̀ ire àtọ̀hún tó dára ọmọ Oòduà dìde bọ̀ sípò ẹ̀tọ́. kíákíá orílẹ̀-èdè yorùbá ó ti dúró orílẹ̀-èdè yorùbá ó ti dúró Igboho-Òòṣà iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú Igboho-Òòṣà iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú Igboho-Òòṣà iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú orílẹ̀-èdè yorùbá ní kíákíá orílẹ̀-èdè yorùbá ní kíákíá mo kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀yin mi lẹ́ẹ̀kan sí i mo dẹ̀ kí gbogbo apátápátá ní orí kan ní aláyọ̀ yìí èmi ọmọ ikọ̀ mẹ́dọ̀mẹ́yọ̀ náà ni o ẹ a máa sọ pé àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ wa máa yẹnu àwa máa lọ rí a máa bọ̀ rí ìkóǹkọ́bálá ìkóǹkódò lọ́sàn ìkóǹkódò lọ́nà ẹ àwa máa lọ rí a máa bọ̀ rí àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ wa máa yẹnu láṣẹ Èdùmàrè mo ṣe bá kọ́dá mo ṣe bá ṣẹ̀dá mo ṣe bá ọ̀rùngún léèlà mo ṣe bá gbogbo ẹjú nílọ káàkiri àgbáláyé ẹ mo ṣe bá gbogbo ẹ̀yin ìyá wa mo dẹ̀ ṣe bá gbogbo ẹ̀yin bàbá wa tí ẹni pé sẹ́ẹ̀kẹ́ a máa lọ rí kadẹ̀ máa bọ̀ rí ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ mọ̀ pé ní ọjọ́ ìsinmi èní ní ọjọ́ Sunday mo kí gbogbo lé akú ìsinmi èní akú ọjọ́ Sunday olóyin ẹ ayọ̀ ló wọn máa bọ́ sínú ilé wa àbúrò kò ní ṣẹlẹ̀ sí wa lágbára Ọlọ́run ẹ ìṣẹ́ kò ní ẹ bá wá sí ọ̀dẹ̀dẹ̀ wa láṣẹ Èdùmàrè lágbára Ọlọ́run ìdíkọ́ tó gbé mi wá sí orí ètò lénìí òun náà ni ọ̀rọ̀ bàbá wa bàbá wa ọba ògbóni àgbáyé bàbá ọba ògbóni àgbáyé tí àwọn ọmọ thugs thugs àwọn APC tọ́ọ̀gì APC tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ fún Gbàjàbíàmílà torí pé àwọn ò rí nǹkan táwọn yẹn ń jókòó ṣe House of Assembly wọ́n kàn wà ń bẹ̀ as figurehead nítorí pé àmọ́ pa àwọn kan ló gbé wọn débẹ̀ so ẹni tó bá yẹ pé kò ń ṣàwọn èèyàn ló gbé síbẹ̀ tẹ́ pé wọ́n impose ẹ̀ lé àwọn èèyàn lórí ni kò sí nǹkan tẹ́ fẹ́ rí ẹ̀ lè rí wà lára ẹ̀ torí wọ́n believe pé bẹ́ẹ̀ èèyàn dìbò fáwọn bẹ́ẹ̀ dìbò fáwọn àwọn máa wọlé ni so tábà ń rí irú àwọn èèyàn bíi Gbajabiamila tí wọ́n á rán àwọn boys kọ́ lọ́ ọba ògbóni bàbá wa ọba ògbóni àgbáyé tí wọ́n jẹ́ coordinator ní gbogbo ilẹ̀ yorùbá àti ní ìlú èkó tó wá dín pé wọ́n bẹ̀rẹ̀ sí máa dún màwúrú màwúrú mọ́ wọn ẹ má bínú bàbá mi emeritus professor banji akitoye torí wáì ní pé wọ́n ní ká kọ́kọ́ ṣèbà fáwọn bàbá wa tí wọ́n ṣí ọ̀nà táwa ń tẹ̀lé wọn ẹ mo júbà fún yín bàbá mi professor emeritus professor Banji Akíntóyè ẹ pẹ́ fún wa ẹ fọ́ páwó ẹ fẹ́ ìgìjọbì èṣe sí yín kò ní bí aráyé nú lágbára Ọlọ́run Ọlọ́run adẹtùbọ máa fún yín ní ọgbọ́n ìmọ̀ àti òye èyí tẹ́ fi ń kó wa lọ sílẹ̀ lérí ẹ lágbára Ọlọ́run Ọlọ́run àtúbọ fún yín ṣe ẹ ẹ wàhálà àkókò tẹ́ ń ṣe fún wa kò ní já sásán kò dẹ̀ ní sún yín ṣe bẹ́ẹ̀ náà ni mo ṣe bá fún bàbá mi bàbá mi olúwa mi uh, chief doctor majasola chief doctor sunday adeniyi adeyemo tí gbogbo àgbáyé mọ̀ sí bàbá mi ìgbòho òòṣà olúwa mi májàsọ́lá ẹ̀kọ́kọ́ fúlàní tí sẹ́ríkì gọ̀gọ́gọ́ sọ wípé <laughs> tóun bá ti gbórúkọ sunday gbòhun ẹ̀rù máa bà àwọn àyà wọn lágra kí fúlàní tó lè sọ bí i pé tóun bá ti gbórúkọ sunday gbòhun ẹ̀rù máa bà òun àyà wọn lágara kó ti mọ̀ pé kẹ́ mọ̀ wípé ẹ ta ni gbogbo àwọn tó ń pera wọn ní pé àwọn ló kàn ta ni gbogbo àwọn gbàjàmí àbílà ta ni gbogbo àwọn tó pera wọn ní state governor ni tó jẹ́ fake tó yẹ pé ẹ fúlàní ló gbé wọn síbẹ̀ torí àṣẹ tí ẹni tó jó lórí wọn bá pa fún wọn ẹ tó jẹ́ èmi ló kàn tó jẹ́ Tinubu òun náà ni gbogbo wọn máa tẹ̀lé ẹ wọ́n dẹ̀ ní majority ju individual lọ individual òun ni Tinubu tẹ̀ ń pè lémi ló kàn individual òun ló kó gba wọn Gbajabiamila Dàpọ̀ Abíọ́dún gbogbo wọn tó pera wọn even títí kan Akérédolú gan tó kàn máa ń dọ́gbọ́n dẹmọ́lẹ̀ kọ̀ọ̀kan so ọ̀rọ̀ wọn ò lè jọ wá lójú bọ̀kan tèmi kàn máa sọ náà ni pé ó náà nìkan tó wà níbí báyìí tí mo kọ́kọ́ fẹ́ kọ fún àwọn tó pera wọn ní APC kí wọ́n jókòó kọ́ ronú orun tọmọlúwàbí ń sùn kẹ́tẹ̀ ẹ kọkọ gbádùn orin yẹn ná ó lè má láòdù. so kí gbogbo àwọn ọmọ yorùbá ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ wípé ẹ má jẹ́ ká máa fi ẹ̀tẹ́ lẹ̀ ká máa palàpalàpà. àkọ́kọ́ kí n tó bẹ̀rẹ̀ lórí nǹkan tí mo fẹ́ sọ because ó ní nǹkan tó gbé mi wá sórí ètò yìí òun náà ni ọ̀rọ̀ bàbá wa ọba Ògbóni àgbáyé tí wọ́n dúró fún Yorùbá nínú ikú nínú iyì pèsè ọmọ Yorùbá kúrò lóko ẹrú kí ló wá ń ṣe àwọn ọmọ gbàjẹ́ abẹ́yàmílà tí wọ́n lọ ń threatening bàbá yìí nílé wọn débi pọ́tún àtàkì bàbá yìí mọ́lé ẹni tó fẹ́ yọ yín kúrò nínú oko ẹrú ọ̀rọ̀ bàbá yìí náà dàbí ọ̀rọ̀ bàbá májàsọ́lá ni tó bá sọ̀rọ̀ nípa owó bàbá wa ọba ògbóni àgbáyé wọn ọlọ́run kẹ́ wọn tó pọ̀ ọba ni wọn ọba ni wọn àwọn náà dẹ̀ tún wá nípò wọ́n tún wá ní iṣẹ́ wọ́n ní skul wọ́n ní gbogbo nǹkan tẹ́ pé àwọn náà lè fi máa generate owó àwọn náà wá dúró tán pé Yorùbá nation làwọn máa fi sìn àwọn ò bá ń ṣe gbogbo wèrè tẹ́ ń ṣe lórí ọ̀rọ̀ kẹma kẹma sọ pé ẹ lọ́mọ ẹ máa jí bògbé ẹ máa tẹ ìka nínú yàrá yín àwọn ò bá ń ṣe gbogbo yẹn mọ́ nǹkan tẹ́ bá fẹ́ fáwọn àwọn ò ní ìdẹ̀ mọ́ àwọn dúró tán nínú òótọ́ fún gbogbo ọmọ Yorùbá ẹ wá lọ ń dún màwòrú màwòrú mọ́ wà báyìí ẹ ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ kí a a lo ìfẹ́ ẹ jẹ́ ká fi ìfẹ́ kan ká fi ṣe ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá tó wà nílẹ̀ Yorùbá àti tó wà lókè òkun ẹ jẹ́ kí a mọ̀ wípé òmìnira gangan ló tọ́ kò ń ṣe èmi ló kàn èmi ló kàn kàn ló kàn tí ó bá ń ṣe orílẹ̀-èdè Yorùbá òun ló tó láti gba òmìnira tó bá wá ń brainwash nítorí owó tí wọ́n ní ta ni Gbajabiamila ṣé ń tẹ́bí Tinubu ló lọ mú wá láti Amẹ́ríkà àbí London tí gbogbo wọn kóra wọn sí tó ń ṣe rẹfújì tó wá gbé wọn léyìn lórí ìtorí wọn ti wá wà ní ọ̀dọ̀ àwọn Fúlàní ọ̀rọ̀ Gbajabiamila dàbí ọ̀rọ̀ Ọ̀ṣínbàjò ni ọ̀rọ̀ Gbajabiamila dàbí ọ̀rọ̀ Ọ̀ṣínbàjò ni torí wà ní pé Ọ̀ṣínbàjò fúnra rẹ̀ pásítọ̀ ni pòfẹ́sọ̀ ni òun gan wà lókè òkun ṣùgbọ́n torí pé wọ́n wò pé kóun náà kọ́ gbé òun náà wà òun wá rẹpísẹ́ǹtì yorùbá ó wá rẹpísẹ́ǹtì fúlàní nítorí pé ẹni tó wà bẹ́ẹ̀ fòní di eight years as the vice president tí ó lè sọ pé nǹkan báyìí lòun ṣe sí kẹ́nẹ́ ìkẹ́nẹ́ nílùú ẹ̀ ẹ gbọ́dọ̀ lọ ṣe rálì níbẹ̀ wá dúró gbogbo ọ̀nà bó ṣe rí gàtàgàtà a whole vice president kó má tẹ̀lé achieve yẹn lásán ká máa sọ pé wọ́n fẹ́ tún gbogbo èmi ní Ogun state àbí Jẹ̀bú bí wọ́n fẹ́ tún ṣe gẹ́gẹ́ bíbi tí ẹ mọ́ forí ẹ̀ sọlẹ̀ sí ẹ bá mi béèrè kí ni sáìn Awólọ́wọ̀ tó wà lórí tòun kò sí sáìn Awólọ́wọ̀ kankan ó mì ní pé Tinubu ló lọ gbé òun gan fúnra ẹ̀ wá tó impose pé kó di vice president torí pé Tinubu mọ̀ pé òun lé mission president kò dẹ̀ ọ́ mọ̀ pé Ọ̀ṣínbàjò ti lo ìgbà tòun torí pé ká ní òun ò gbé Ọ̀ṣínbàjò sí vice yẹn ni ká lóun ló ṣe vice ni ó máa wọlé àwa sì ń sọ fún yín Tinubu lè jẹ́ president owó tó wà lọ́wọ́ ẹ̀ làwọn èèyàn kan bá wọn bá ná bọ̀ tẹ́yìn tẹ́ wá ń tẹ̀lé wọn tẹ́ bá lu orí pípé torí mo gbàgbọ́ pé nǹkan tó ń ṣe gbogbo yín yìí láti two thousand and twenty-two gbogbo yóò máa ṣe gbogbo wèrè tẹ́ ń ṣe ìkẹ́mà nípa ìlẹ̀ ẹni Yorùbá nation tó tún wá jẹ́ kí ní kẹ́mà lé wọn káàkiri ẹ ṣe. Eh, wọ́n torí èlò lọ gbélé yín lọ́wọ́ two hundred thousand three hundred thousand ìmí kan lè má ju fifty thousand tó máa gbélé lọ́wọ́ lọ tí gbogbo yín wá sọ̀rọ̀ ayé di ẹ̀ torí i never chop i never chop i never chop ẹ wá ń fi ẹ̀tẹ́lẹ̀ ń palàpalàpà imagine wèrè ọkọlọmọ ó wá sọ pé torí lady k àti wisdom ìtorí ẹ̀ nìwọ ṣe rò bíyá pé ìwọ ò fẹ́ sọ̀rọ̀ mọ́ wípé wọ́n ti bẹ̀ ìyálà ìyá ẹ̀ ọkọ lọmọ tó bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ayé ẹ̀ dẹ̀ máa bàjẹ́ ni gbogbo yín wọ́n kàn ń brainwash gbogbo yín ẹ fi wọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo Yorùbá ó dàbí ọ̀rọ̀ ẹni tó wà lẹ́wọ̀n tó wá fẹ́ jáde kúrò nú ẹ̀wọ̀n ṣùgbọ́n kó tó dípò máa jáde wọ́n fẹ́ fi sí test bóyá ó máa pass nǹkan tó fẹ́ fún un wọ́n wá ju búrẹ́dì lẹ̀ wọ́n ti kọ́kọ́rọ́ lẹ̀ síta ni ogun ṣe nínú ẹ̀wọ̀n wọ́n wá ní kó mẹ́yọ kan gbé ẹyọ tó bá mú yẹn òun làwọn máa fi làwọn máa fi free ẹ̀ nígbà tó máa mú búrẹ́dì ló lọ ń gbé òun ló dàbí ọ̀rọ̀ Tinubu pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ̀ ń Tinubu individual and keep saying it majority wọ́n dúró tó pa àwọn fẹ́ gba òmìnira ṣùgbọ́n ẹ̀yin tẹ́ pera ní pé tẹ́ẹ̀jú bíi tẹ́ẹ̀jú seventy lọ ẹ̀yin ọmọ àlè Yorùbá ẹranko Fúlàní tí wọ́n ti bí tí wọ́n ti fi sáàrin wa tẹ́tí wọ opportunity ẹ wọ opportune láti lè ní change díẹ̀ lọ́wọ́ òun ló wá ń brainwash yín tó wá ń sọ fún yín pé ẹni báyìí tó ń takò APC kò jẹ́ kọ́mọ Yorùbá débẹ̀ ó ní gbogbo yín náà dẹ̀ pé wípé wọ́n ń tì yín sóko ẹrú ni because ẹni tó bá ń tìyàn sóko ẹrú ó mọ̀ pé òun tìyàn sóko ẹrú torí pé selfish interest tóun ń wá tóun ò rí ṣe òun ló ń wá láti lè jẹ́ pé òun á lè dé bẹ́ẹ̀ nígbà tóun bá débẹ̀ òun á sọ òun á sọra òun dán ọlọ́run ọlọ́run dẹ̀ máa rí gbogbo nǹkan torí ọlọ́run ló dá gbogbo wa òun náà dẹ̀ sọ ó nígbà tí mo bá ti lè rí inú ẹ̀dá tí mo rí pé nǹkan báyìí ló fẹ́ ṣe òun á mọ bóun ṣe tètè máa paná ọwọ́ ẹ̀ president Tinubu jẹ òun ló ti gbé fún Ọ̀ṣínbàjò nǹkan tí òye gbogbo ẹ̀yin ó yẹ kó jẹ́ vice lábẹ́ Buhari ni òun fẹ́ ṣe vice òun fẹ́ di president tó lè wọ pé òun jẹ́ kingsmaker kingsmaker wèrè wo kingsmaker nínú Èkó ta ló mọ̀ yàrá yẹ́ rí àwọn olóṣe fún so òun ló wá brainwash gbogbo àwọn tó jẹ́ àwọn gbàjà abẹ́àmì látẹ̀yẹ́ pé Tinubu ló gbé wọn síbẹ̀ so gbogbo ọ̀nà tó dẹ̀ mọ́ pé àwọn lè ṣe ni pé táwọn bá lè fowó táwọn bá fi ra ipò wọn ọ̀dẹ̀ mọ́ pọ́lọ́run jù wọ́n lọ ẹ̀yin sọ pé ẹ̀yin fẹ́ fi owó ra pò ẹ̀yin sọ pé ẹ̀yin fẹ́ fowó ra ọlá ẹ̀yin sọ pé ẹ̀yin fẹ́ fowó ra yìí ṣùgbọ́n ọlọ́run lòun ti dé ẹ̀yin ní báwo ló yẹ fẹ́ ṣe gbogbo ẹni tí ò tí yé ni ò tí yé àwa sì ń sọ pé Tinubu ò lọ sẹ́ni bí ẹ̀ but mostly gbogbo yín torí pé ẹ̀yin náà fúnra yín ìjẹkújẹ tẹ fẹ́ jẹ bí tẹ́ ṣe sí ẹ fẹ́ jẹ ń bẹ̀ ni gbogbo yín fi ń cross tẹ́ ẹ̀ sọ pé Tinubu ni kó Tinubu ló lè ṣe Tinubu ló lè ṣe ibi tẹ́ ṣe sí ẹ fẹ́ jẹ ń bẹ̀ i wonder nígbà tí nice bá sọ̀rọ̀ nice tó sọ pé tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn olóṣèlú bó ṣe ń ṣe ìgbà tó bá ìgbà tó bá tó bá jẹun yóò tán gbogbo kinní kan á máa káṣẹ́ gbogbo ẹ̀jẹ̀ tó jẹ́ wọ́n á máa wọ́n á máa ṣe kinní kan ẹ̀ wọ́n á ṣẹnu mẹ́rẹ́ kàlòkàlò gbé nǹkan mi ṣẹnu wúrẹ́ nice ló sọ òun ló kọ́ fúnra rẹ̀ o nice náà wá jáde pé rísì tóun ṣe support Tinubu ni pé òun wà ní show lọ́jọ́ yẹn Tinubu wá rí òun ó ní bó ṣe róhun báyìí ó kàn ní wọ́n wá ń bí fún mi ní fóònù nọ́mbà ó nítorí ẹ̀ lòun ṣe gbádùn lòun ṣe sọ́pò máa sọ́pọ́ọ̀tì bàbá arúgbó kí ni wọ́n ń fi ọ̀dọ̀ ara ẹ̀ ṣe nígbà tí wọ́n sọ pé wọ́n endorse arúgbó as a president tẹ́lẹ̀ mọ̀ wípé òfin tó wà nílẹ̀ yóò gba yorùbá gan láì sọ bí apòun fẹ́ lẹ́nu ọ̀rọ̀ àṣẹ tí fúlàní bá pa fún tó bá pa fún tinubu òun ló máa fọn síta Tinubu just like ẹni tó yẹ pé ó dàbí ládà táwọn Fúlàní fi ń ṣe àtẹ̀gùn ó fi ara ẹ lẹ́ni o bàbá wa bàbá Ayọ̀ Adébánjọ wọn ṣe fi ara wọn lẹ̀ kó jẹ́ kí Tinubu fi àwọn kó jẹ́ kí àwọn Fúlàní fi àwọn ṣe àtẹ̀gùn tí bàbá yẹn fi sọ pé àwọn ò bá Yorùbá àwọn ò bá Yorùbá fi kó jẹ́ Ìgbò làwọn làwọn fẹ́ bá Ìgbò ṣe bàbá yẹn náà gbọ́n bàbá mọ̀ pé àwọn ti jẹ́nu òṣèlú àwọn ti múnú òṣèlú àwọn òdẹ̀lẹ̀ jáde ń pèsè àwọn òbóṣèlú ṣe máa fẹ́ dúró àti yorùbá nation dànká àwọn sọ pé ó yá ibo ló kàn kàkà kókó máa jẹ ṣèṣe á fi ṣàwádànù ọmọ yorùbá ló gbọ́n jù bọ́bó gbọ́gbọ́n tí tinubu lòun gbọ́n òun bílíìfù pé òun ti ní plan tóun náà fẹ́ plan láyé òun láti lè fi ṣẹ́ǹkà àwọn fúlàní tó bá tẹ̀ padà máa betrayed òun but <laughs> wọ́n ní kinní kan abẹ́ wọ́n ní afárá ti já Tinubu ò lágbára ọkàn mọ́ korofólẹ́ kan rí yẹn àfi nǹkan tó bá mu tí Tinubu bá fi jọ́ pé òun di president àfi tó yẹ pé tó bá gbà fún gbogbo àwọn màáyé tí a là tó bá ti gbà fún Shettima tó ti dúró tán pé ó máa jẹ́ ó máa jẹ́ tó yẹ pé nǹkan tó bá ti lè sọ fóun lòun máa ṣe nìkan láìsí yẹn kò síbi tí Tinubu ń lọ gbogbo ẹ̀yin wèrè tó yẹ pé ọ̀jẹ̀ ń lé orò jẹ́ gúngún ẹ ti jẹ lọ́dọ̀ bàbá mi májá sọ láì gbowó ṣà náà níṣẹ́ wá rí gbódà pé pẹ̀lú bí kan ṣe ń lọ yìí torí pé ẹ ti gbóhùn olúwa ìgbowó ṣà ẹ gbóhùn wọn tó síta bọ́yì máa ń sọ̀rọ̀ síta gbogbo yín ti wá lọ cross ẹ lọ ń cross ìjẹkújẹ ṣe báyé yorùbá jẹ báyìí náà ìjẹkújẹ mo believe gbogbo bẹ́ẹ̀ bọ́ọ̀dì ṣe pariwo ní gbogbo last year twenty twenty two twenty twenty two mo believe bẹ́ẹ̀ ló ṣe ẹkújẹ ṣì máa lọ fíù ni àwa tá a jẹ́ mídíà táwa ń sọ̀rọ̀ síta mọ́ǹsìn ẹ lè rí mídíà kó sọ̀rọ̀ Yorùbá nation mọ́ǹsìn kàkà tó yẹ kó sọ̀rọ̀ wọ́n máa takò ara wọn ni nínú àwọn tọ́jọ́ ń ṣe Yorùbá nation agitator istek ẹfẹ ẹfẹ tẹ́lẹ̀ ẹ ń pa làpálàpà ẹ̀tọ́ yín nísìnyí pé wọ́n bá yín tẹgbẹ sì ń sọ̀rọ̀ nísìnyẹn ní twenty twenty three yìí ó yẹ kẹ́ máa jáde kẹ́ máa lọ máa bá àwọn èèyàn kẹ́ máa ṣàwẹ́nẹ̀sì ṣùgbọ́n wọn tẹ̀wé yẹn máa sọ pé wọ́n ń gbẹ́ni tó bá ti wọṣọ Yorùbá nation ẹ máa fi yẹn máa bójú ṣé bàbá bàbá wa kábíyèsí ọba ògbóni lẹ́rí tí wọ́n ń ṣe awareness káàkiri nínú Èkó yẹn tí wọ́n ń sọ̀rọ̀ nípa Yorùbá nation ẹ ṣe lọ rí pé bí a pa àwọn jàǹdùkú wọn bá wọn lọ́nà bọ́ ṣe ń sọ̀rọ̀ nípa Yorùbá nation this is what we need at this present time so a ní láti wá pariwo Gbajabiamila kó tètè ya so ẹran àwọn ohun rẹ̀ tó wà l'APC kó tètè ya so wọ́n kó so wọ́n kó so wọ́n mọ́lẹ̀ tí kan bá ṣe bàbá bàbá ọba ògbóni àgbáyé nǹkan tó máa ṣẹlẹ̀ sí gbogbo wọn nídà o wà láìtàláì wọ́n máa sọ pé ẹnu làwọn Yorùbá ní ẹnu lọ ní ṣùgbọ́n wà láì ẹ mọ̀ pé máa sọ kan pé adákẹ́jà bí èṣù ní Yorùbá adákẹ́jà bí èṣù ṣùgbọ́n kò sẹ́ni tó lè mọ ibi tó fẹ́ gbégbà kò sẹ́ni tó fẹ́ mọ ọ̀nà tó máa gbé gbà láti lè mọ̀ pé ṣé báyìí ni wọ́n fẹ́ gbà ni àbí báyìí ni wọ́n fẹ́ gbà chameleon ni yorùbá bọ́lọ̀ ṣe dá wa nìyẹn ṣùgbọ́n kò lè yé yín pẹ̀mí náà mọ̀ pé gbogbo àwọn tó pera wọn ní olóṣèlú yìí ọ̀jẹ̀lú wọn tẹ́ ń ṣe ọ̀jẹ̀lú gbogbo àwọn Gbajabiamila Tinubu gbogbo wọn ráwátá wọ́n mọ ibi tọ́bẹ̀ ti ń bà wọ́n dì lábẹ́lẹ̀ but wọn ò ní ẹ̀ bá wa bá yín sọ síta. So ó dàbí ẹni tí náà ń jó lẹ́pọ̀n ni a máa mú mọ́ra ni torí ó mọ̀ pé tóun bá pariwo síta wàhálà máa ṣẹlẹ̀ wọn ò ní wọn ò ní wọn ò ní wọn ò ní jáde wá bá yín máa sọ wọn mọ wọn mọ ibi tí náà ti ń jó àwọn lára bọ́ ó gbẹ́yìn tẹ́ pé ẹ̀ rí àrídájú wọn nítorí bí a gbé owó two thousand three thousand tó fẹ́ gbélé yín lọ́wọ́ ó jẹ́ kẹ́ sọ freedom yín nù bẹ́ẹ̀ silent yẹn bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa silent yín for life torí a mọ bí gbogbo yín ṣe ń pariwo nísìnyí kan tẹ wá fi wá ń parọ́ tẹ fi wá parọ́ sí i pé ẹ ẹ onítìrí ni o onítìrí ó ṣe gbá onítìrí yẹn gbogbo yín wá dúró lé lórí ẹ bá ń béèrè tí ó bá sọ onítìrí ṣẹ́ ní ṣe ṣẹ́ ní ṣe Yorùbá nation yín àbí kó onítìrí tó dé ẹ ṣe Yorùbá nation yín tẹ́lẹ̀ ṣùgbọ́n wọn tí gbogbo yín wá fi ń kẹ́ sìn ní pé onítìrí ó ti wá da Yorùbá nation nù aláìní kan ṣe ni gbogbo yín and i keep saying it gbogbo ẹ̀yin mídíà tí ẹ jáde kẹ́ sọ̀rọ̀ mọ́ wọ́n kọ̀ndẹ́mù bàbá mi májàsọ́lá ìgbòho ṣá even àwọn tó wá tá a expect nǹkan máa jáde sọ̀rọ̀ ló ń jáde sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tá a mọ̀ tá a mọ̀ dáadáa tá a súnmọ́ yín tá a súnmọ́ yín bí sọ̀rùn àríkẹ́ jáde kẹ́ wá kọ̀ndẹ́mù èwo èwo shit olúwèrè ayẹ kí ló pe rẹ ẹ bóyá ọ̀kan lọ ọ̀kan ẹ òṣì lọmọ ọ̀kan lẹran èyí tó pe ẹ lọ́kan lẹran wèrè adé wa sọ pé torí Lady àti Wisdom má tiẹ̀ wo ọ̀rọ̀ tó fẹ́ sọ jáde yẹn tó bá sọ ọmọ àlè ní ọ̀kan ọ̀kan lẹran wèrè lẹ́díkì lẹ́gẹ́sì náà ń sọ̀rọ̀ ìyẹn náà kàn tiẹ̀ ń wá relevant ni torí àmọ́ ẹ̀ àmọ́ ẹ gbogbo yẹn sá lọ sá búrọ́dì tó lọ ṣe kinní wọ́n ti wá sáré fi nǹkan díẹ̀ sí ẹ lápò ìwọ wá ń sọ pé ẹni yorùbá nation tó bá ṣe kinní kan ẹ kinní kan ìyálàyà gbogbo yín ìyálàyà gbogbo yín bọ̀kan tó kọ̀ ṣẹlẹ̀ ní pé tábà ní a fẹ́ máa face yín the major things tó yẹ ká face à nílé focus lé lórí ọ̀kan lẹ́ran má dẹ́kun àti má bà ọ̀rọ̀ tó bó ṣe ń ba Ìgbòho jẹ́ má dẹ́kun àti má bà jẹ́ o má tún sọ lọ torí pé àsìkò ẹ̀tẹ́ ẹ̀ ó ti tó ṣiṣẹ́ iṣẹ́ ní bá ẹran ló fi ń báyẹ̀ lò pọ̀ ṣiṣẹ́ iṣẹ́ á máa bẹ́ gbogbo ọ̀nà tó bá wà ni kó máa fi òun tu wẹ̀ kó máa fi ẹ̀ tíra wẹ̀ kó máa fi gbogbo ẹ̀ ó ti ṣiṣẹ́ ó dẹ̀ ti fẹnu kọ́ bó ṣe máa ṣiṣẹ́ nìyẹn má dúró tó bá lọ ń parọ́ ń pa àwọn lédíkè ṣé lédíkè kan ráyà ti máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ kábàá níbi à ń pé wisdom ó wá fáwọn yẹn bójú pé wọ́n ti sọ pé kí wọ́n máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ lọ gbogbo àṣírí tó bá ní lọ́wọ́ máa tú jáde ìwọ ká máa bá wàá máa bá inú re wàá máa bá ọkàn re wàá máa bá níwájú a dẹ̀ máa ń sọ nílẹ̀ Yorùbá ń pè ọ̀dàlẹ̀ bálẹ̀kọ̀ ẹni bá dalẹ̀ máa bálẹ̀ lọ ni gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní ẹran Tinubu gbogbo ẹ̀yin tẹ́ pera yín lẹ́ran Tinubu ẹran Tinubu ni mo kà yín kùn because You are not self um, self esteem. Eh, duro lori esi ara yi Ijekuje ton gbele yin lowo, allocation ton gbele yin lowo ti o ti yo yin. Kaye enikan ma baje. Kaye ti yin ma da yen, o ti wa pelu, o ti oke pelu yi Iwo ekan leran, o sa lo si Maryland, America. Ma bo nile mo tutu so. Ma bo nile mo tún tún ọ̀rọ̀ yẹn sọ máa bọ̀ nílé kó wá tún ọ̀rọ̀ ẹ̀ kó wá tún kó wá bọ́ sí gbòòrò kó wá báwọn èèyàn ṣe bọ́ ṣe bọ́ ṣe máa lálẹ́ ẹ̀ tó mo sọ kọ́kọ́ máa jẹ́ ilé kan náà lásán wọ́n gá mọ̀ bí táà rẹ̀ kù sí gbogbo ẹ̀yin ọmọ àlè tẹ́ ń bí fúlàní ló bá yà yín sùn ọ̀kan lẹ́ran wèrè àti tó pé ẹ̀ kí ló ń lẹ́gẹ́ ṣé gbogbo táàtù gbogbo wèrè tó ń ṣe ṣé ẹ lọ́ fi ń lẹ́gẹ́ I don't know ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ onímọ́tò yẹn ṣáà kò ní kúrò lára lẹ́gẹ̀sì kò ní kúrò lára ẹ̀kan lẹ́ran ẹ̀jẹ̀ onímọ́tò ẹ àwọn òjẹ ní gbogbo yín bá sọ̀rọ̀ torí ọmọ ni gbogbo yín mo sì máa sọ ọmọ ni gbogbo ẹ̀yin lẹ́gẹ̀sì àti ọ̀kan lẹ́ran tẹpẹ̀ra yín nǹkan tó kàn ń lẹ́gẹ̀sì ń lẹ́gẹ̀sì àgbèrò ìwọ ń sọ ọ ní ṣé àwọn tí wọ́n gan bá sọ̀rọ̀ lórí mídíà yẹn ṣòro bí àgbò wọn ọ̀gbọ́n ni ìwọ jókòó sí bí Amẹ́ríkà ló wà gbogbo yín jókòó sí Amẹ́ríkà ẹyà ẹ lọ pa ẹ lọ gun ẹ lọ ṣe gbá ẹ lọ ṣàwò ìjọ wo lẹ́yìn gbọ́ tí Ìgbòho jáde tó wá ń sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn fún gbogbo àwọn ọmọ pé ẹ lọ ṣe báyìí even MC tí gbogbo yìí fi ń bojú ganjọ́ ò lẹ́yìn gbọ́ tẹ́ MC jáde tó wá ń sọ gbogbo ẹ lọ pa ẹ lọ gun ẹ lọ ẹ máa ṣe fọ́rí fọ́rí fídíò ẹni lẹ́yìn tó ra jókòó láyé rẹ̀ ìyẹn MC olómọ tí ó wà wàhálà bàbá olówó fẹ́ kú bàbá olówó MC olómọ fẹ́ kú bàbá olówó Ìgbòho ṣà bàbá dúró tán ọ̀nà olówó fẹ́ kú Ìgbòho òòṣà wọ́n fẹ́ dúró tán fẹ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló wà nù gòyẹ mo fẹ́ rí gbogbo yẹn àfẹnu àfẹnu gbogbo èmi ni lẹ́gẹ́jọ́ ò lẹ́yìn rí ní títì ní major road tó yẹ bí apẹ́bí tẹ́ pọ́ mọ̀ pé wọ́n máa ti yà wọn sí méjì ẹ̀ lè rí wọn tẹ́ bá máa padà rí bóyá ẹ máa rí pẹ̀lú àwọn sàbí ẹ̀ tọ́wọ́n máa jọ máa kóra wọn òun ni kò lè dárìn òun ni kò lè dárìn àti tó pẹ́ ẹ̀ ní ọ̀kan lẹ́ran tó lọ jókòó sí Maryland tó ń pariwo láti Ghana ó travel padà lọ sí Maryland ó wá ń pariwo òṣì ó ṣe bẹ́ẹ̀ pé ìmọ̀ owó bí nǹkan tí àáfà kan sọ owó wo ló ní tẹ́nìkan ò ní rí ọlá wo ló ní tẹ́nìkan ò ní rí ilé wo ló kọ́ tẹ́nìkan ò kọ́ rí oúnjẹ wo ló ń jẹ tẹ́nìkan ò jẹ rí inú mi wá dùn pé ò wá dúró sọ́dọ̀ gbòó lásán òtítí wá ń tẹ́ káàkiri lọ́dọ̀ gbogbo àwọn àáfà èmi dẹ̀ sọ pé ibẹ̀ ńlá yẹ̀ ti bàjẹ́ ó tiẹ̀ máa wá sọ̀rọ̀ wá sọ̀rọ̀ Yahya Gambari ta ni Yahya Gambari Yahya Gambari tó máa bẹ̀sẹ̀ gbálẹ̀ ní sókà lọ́dọ̀ olúwa májàsọ́lá Ìgbòho ṣà Yahya Gambari tó rí tírín bí ẹran orílẹ̀ rẹ̀ sí báyìí but ẹ mọ̀ social media yìí kọ́lọ̀ ń ṣàn ó ti fún gbogbo àwọn èèyàn ó ti fún gbogbo àwọn èèyàn ní influence tó bá ti lè kó followers orí péjì bá ọ̀rọ̀ tó bá ti sọ báyìí ọmọ máa gbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ní Yahya Gambari tó yẹ pé ọ̀dàlẹ̀ ni àwọn ọmọ bíyá Gàbàlì ṣe máa ń wá sí ọ̀dọ̀ májàsọ́lá Ìgbòho tó máa fẹsẹ̀ gba ṣógáfì káàkiri wá sí sókà ẹ ló wá di pé òun ló wá sọ pé òun ló gbọ́n jù ní gbogbo àwọn àáfàá <laughs> ọlọ́ọ̀jáàdù kọ́lọ̀ ń ṣàánú ìkọ́ tẹ́mi kan máa sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá ta jẹ́ lovers of freedom ta dúró tán pé àwọn òun ṣe oúnjẹ làwa bá wá sí Yorùbá nation àwa a bá freedom wa ni èmi tẹ́ ń bá sọ̀rọ̀ yìí tí mò ń bá yín sọ̀rọ̀ yìí àwa ti wà nínú movement two eighteen two nineteen ẹ bèrè lọ́wọ́ Mr. Ọláyọmí Kóìkì ẹ bá ń béèrè ṣé bóun ni mò ń lo fóònù tí mo fi tí mo fi ń play tí mo fi ń play kíní yìí awo ráyè ni kò ń sọ̀rọ̀ bí yánbé kíní ṣé mi tí mò ń rìn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá tí mò wá bí gbogbo àwọn ọmọ Yorùbá ṣe máa bọ́ ibi a ṣe máa jọ jáde tán láti lè gba òmìnira lẹ̀ yorùbá ṣé mi ni maraya ti máa to ipe mi náà ń brand kinní kan mò ń ṣe kinní kan tí bá ní mídíà báyìí mò ń ṣe pé iṣẹ́ ta bá ń ṣe ká lè máa gbé sáyé káyé lè máa rí kò ń ṣe lórí kí n kò máa jókòó sínú yàrá kí n máa sọ̀rọ̀ ẹ ṣé iná rírú kan bẹ́ẹ̀ ó yẹ kémi náà sàn kí n tẹ gbogbo ẹ ẹni tó ti wà nínú múmi láti tún náà ṣáà rí bí agbèmí gan mọ bó ṣe ń to sídìò ni ṣẹlẹ̀ bí èmi kò mọ bó ṣe ń ṣe gbogbo ẹ̀ ni mo ní bluetooth a ní a ní youtube jàre a ní youtube ìṣọ̀kan yorùbá ó ní youtube ìṣọ̀kan yorùbá ní page but we are just there for we to liberate people out of out of this bad contraction called nigeria that is what ìṣọ̀kan yorùbá foundation is all about we are not just there to come and acquire wealth ìjọ wo lẹ́rìí tí mo wá sórí péjì tí mo wá sọ pé ẹjọ́ ẹ dáwó fún mi àbí ẹ̀rí mi tí mo paste account bẹ́ẹ̀ eh, bank eh, bank details abẹ́rí mi tí mo gbé kinní síbẹ̀ we are here for we to liberate our people out of this bad contraction láti lè jẹ́ kí àwọn àgbáyé lè máa gbọ́ ń pa Yorùbá nation kí ni àǹfààní tó wà ńbẹ̀ kí ni nǹkan tó ń ṣe báwo la ṣe ń lọ ẹ jáde lọ bá àwọn tó wà nínú gbèríko àwọn villages àwọn everywhere kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ nǹkan tí gbogbo á wà fún nǹkan tó yẹ kí media yorùbá nation kó máa ṣe nìyẹn not just talking that ẹnìkan bú kinní kan ẹnì ibi tẹ́lẹ̀ rémi tẹ́mi máa jáde wá ni pé téèyàn bá ti tọ́jú olúwa mi gbowó ṣàmọ́lẹ̀ èmi máa jáde sọ̀rọ̀ fẹ́ nìyẹn o tí gbòòwò bá ti jáde láti wá condemn anybody anybody ò nílẹ̀ láti condemn gbowó ibẹ̀ ti máa rémi kémi jáde wá sọ̀rọ̀ ẹ lè rí mi kí n kọ jáde kí wọ́n á sọ̀rọ̀ kí wọ́n máa kí wọ́n máa bú ẹyàn kan kí wọ́n máa but irú àwọn ẹran ọ̀kan lẹ́ran ọ̀kan lẹ́ran yẹn irú àwọn yẹn a lè jáde láti bá wọn torí arígbó ọ̀tá Yorùbá ni wọ́n torí ìjẹkújẹ tí wọ́n ń jẹ owó tí wọ́n ń gbà ó ti bò wọ́n lójú tí ó jẹ́ kó mọ òmìnira yàtọ̀ sí yàtọ̀ sí kàmásọ́pà ń ṣe politics ẹrú. Si, eh, Ọ̀kànlẹ́ràn ò mọ different between òmìnira àti politics ẹrú táwọn Fúlàní tí wọ́n impose lórí Tinubu wọ́n Fúlàní ló ń control Tinubu báyìí báyìí bá ṣe ń bá yín sọ̀rọ̀ abẹ́bàtà abẹ́ gbogbogbọ́n Tinubu nísìn abẹ́bàtà Fúlàní ló wà àwọn gbogbo ọmọ Yorùbá tó dẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ kí akúrònàkọ ẹrú yìí wọ́n ti dúró tán pé sẹ́ẹ̀ àfikà kúrònàkọ ẹrú tẹ́yìn kan wá nítorí ìjẹkújẹ tẹ́ fẹ́ jẹ kẹwàá máa ìtòrí àwọn sọ pé ẹ máa bá ẹ tó tó gbé freedom fight ẹ ṣáàrí nǹkan tó ń ṣẹlẹ̀ ń gọ́gù ó ń sọ̀rọ̀ ariwo wọ́n ti isolate àwọn méjèèjì but ẹ̀ẹ̀kan lẹ́ran àti legacy àwọn ló máa mú wa bú MC torí MC ò ní problem pẹ̀lú pẹ̀lú wa the more time so bá ti jáde láti wá máa condemn Yorùbá nation èmi believe pé MC ò ní problem but legacy àbí kí nìyẹn tẹ̀ ń lẹ́gẹ̀ ṣé lẹ́gẹ̀ àwọn àgbèrò ni àbí iṣẹ́ lẹ́gẹ́sì àwọn agbèrò ló ń ṣe ni àbí èwo ká máa sọ ọ̀kan lẹ́ran tẹ́gbọ̀ jẹ́ńlérò jẹ́ńlé gúngún ni ó ti wá sí sókà dáadáa wá sí kínní ó tún kúrò ń bẹ̀ ó tún padà lọ bá MC nìyẹn torí pé òun lọ́lọ́run gbà fún lọ́wọ́ yìí kò dẹ̀ sẹ́ni tọ́lọ́run ò gbà fún àdánwò ni bàbá wa ń rí bàbá májàsọ́lá mo dẹ̀ gbàgbọ́ wípé lágbára ọlọ́run ọmọ abọ́ nínú ẹ̀ torí pé àdánwò tó bọ́ sí kò ń ṣe nípa ti selfish interest ti wọn nípa ti gbogbo ọmọ Yorùbá ni ṣùgbọ́n àdọ́tán làwọn ò ní gbàdúrà fún wọn torí pé bàbá Májàsọ́lá wọ́n dúró fún tẹrú tọmọ ọmọ Yorùbá the more tó bá ti ń sọ Yorùbá lẹ́nu wọ́n dẹ̀ dúró fún liberation ni tó bá ti ń pe Ìgbòho máa pe Yorùbá nation tó bá ti ń pe Yorùbá nation máa pe liberation tó bá dẹ̀ ti ń pe liberation kó máa pe freedom nǹkan tó ń pè ní gbòho nǹkan tí gbòho represent nìyẹn mo tó bá ti ń pe MC Olúọmọ gbogbo ilẹ̀ mọ́ náà eléyìí èèyàn ò lè fi kú wé oorun ó yàtọ̀ síra wọn pátápátá tẹ́ bá ti wá ń rí ọ̀kan lẹ́ran tó yẹ pé torí pé owó tí Tinubu gbélé lọ́wọ́ tó wá bẹ̀rẹ̀ sí máa ṣòṣì owó yẹn ló ń dà lórí rú owó ìdẹ̀ máa tán ọmọlúàbí ló máa kú ọmọ yorùbá owó máa tán ọmọlúwàbí ló máa kù ẹ wo ilé ayé yìí kò gba wàhálà kò ṣẹ̀dígba tó bá ń gun prida tó ń gun even tó kàn ń gun common corolla lóbìnrin pé ilé ayé ẹ̀ ti da but peace of mind tó bá ti ní rest of mind tọkàn ẹ balẹ̀ tó ń jẹun lásìkò tó ń mu lásìkò tó dẹ̀ táwọn táwọn ọmọ ẹ tó ń lọ sí skul lásìkò táwọn tó dẹ̀ tó ń gbé níbi tẹ́ ń pé kó wọ́n ti ní ẹ́ lára even bó jẹ́ pé òun gbé nílé mi rẹ́ǹtì gan tó ń rówó ilé san lásìkò ó ti tó but a ti máa ń bu a ti máa ń gbé nǹkan tó lágbára jù léra wa lórí ẹni tí ó lówó epo a lọ máa dábàá pòun fẹ́ ra mọ́tò tó bá dípò wá ra mọ́tò tán wàá máa sáré owó epo wàá máa sáré pé ìyàwó fẹ́ jẹun wàá máa sáré pé àwọn ọmọ fẹ́ lọ skul wàá máa sáré wàá máa sáré tírélà kọlù kẹ̀kẹ́ nǹkan tó ń force mostly gbogbo àwọn tó jẹ́ pé agitators tí a mọ̀ ní gbogbo twenty twenty two tí wọn sí pẹ̀lú wa mọ́ tí wọn lè sọ̀rọ̀ síta mọ́ nǹkan tó ń lé wọn káàkiri nìyẹn torí mo fẹ́ meet up pẹ̀lú àwọn needs mi nǹkan tó ń lé wọn káàkiri nìyẹn kò sí any other thing ìmọ̀ tó bá ti sáré tírélà kọlù kẹ̀kẹ́ tó dẹ̀ ń jẹ́ kí liberation yẹn máa lọ bó ṣe yẹ kó lọ tó dẹ̀ ń bá àwọn téèyàn tí tó dẹ̀ ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé báyìí báyìí la fẹ́ mo ṣe example kan ẹlẹ́wọ̀n wà lẹ́wọ̀n kò lè ráyè jáde wọ́n wá ju kọ́kọ́rọ́ àti búrẹ́dì síwájú ẹ̀ níta ẹ̀wọ̀n ni o wọ́n wá ní kó mẹ́yọ kan ṣebí tó bá mú kọ́kọ́rọ́ tó kúrò nínú ẹ̀wọ̀n wàá rí tó ju búrẹ́dì yẹn lọ torí pé ẹnìkan ló bẹ̀ lọ mú wá example kan tó ń ṣẹlẹ̀ sí Yorùbá nìyẹn o wà á rí ìtọ́jú búrẹ́dì yẹn lọ torí pé ẹnìkan ló bẹ́ẹ̀ lọ mú búrẹ́dì yẹn wá bọ́ tó bá kọ̀ǹdẹ́mù búrẹ́dì yẹn tó wá mú kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn tó jáde wà á lọ ṣiṣẹ́ tó ju búrẹ́dì yẹn lọ wà á ní owó tó fi lè ra times twenty búrẹ́dì yẹn ibi táwa Yorùbá nation ta gbé òótọ́ dá níbi ta dúró sí nìyẹn o ṣùgbọ́n tẹ́ bá ń dúró pé ọmọ yorùbá ọmọ yorùbá àwa ń sọ fún yín pé òfin tó wà ńlẹ̀ yẹn kò ń sọ̀rọ̀ pé anybody hate Tinubu but òfin tó wà ńlẹ̀ yẹn àwọn fúlàní ló ṣe é absalam abubakar ẹ lọ ka history yín absalam abubakar òun ló rí converge constitution yẹn instead of i ó sọ di we we the people of solely Nigeria said ah, ní divide ó dẹ̀ sílẹ̀ pa instead of i ló yẹ kó sọ láyé ológun òfin ike ni ó ń ba gbogbo nǹkan jẹ́ kó hàn ọ̀dẹ̀ bí anybody dá kó dèdè òfin yẹn because òfin ló máa fi sú ẹ̀ ní court of arm wọn ò bí anybody dá kó lóun sú ẹ̀ tó bá ti wá sú ẹ̀ pẹ̀lú òfin yìí tó bá bí ẹ̀dá kó lọ tu so lábí sọ pé gbogbo ẹ̀yin tẹ́gbẹ́ ń pariwo pé ọmọ yorùbá ẹ jẹ́ kó lè ṣe kọ́kán even Baba Adébánjọ bàbá Ayọ̀ Adébánjọ tí wọ́n endorse Peter Obi ọmọ nǹkó òfin yẹn ò lè kò lè fún Peter Obi gan láàyè bọ̀ a kò máa ṣà láti máa ṣe àwọn kankan tó yẹn pé tó bá jẹ́ gbógbé òótọ́ dání a kò máa ṣe àwọn kankan díẹ̀díẹ̀ tó lè fi ṣe tó yẹn pé a máa fi bọ́ síbi tá ń lọ Bọ́lá Ìjẹ̀bú ni bàbá yẹn fi ń pariwo federalism torí bàbá yẹn mọ̀ pé tí Peter Obi bá débẹ̀ nǹkan táwọn máa fọ́ ọ̀sẹ̀ pé kó ṣe ni federalism tó bá lè fi ṣe federalism á ti padà sí ayé Awólọ́wọ̀ nígbà yẹn tó bá lè rí federalism yẹn ṣe ṣùgbọ́n àwọn fúlàní ò ní gbàgbọ́ ṣe federalism ẹ̀yin tó yẹ ò bá yé ẹ máa jẹ́ kí kíní máa yé àwọn tó pera wọn ní ẹ̀kan lẹ́ran kò yé wọn wọn kàn ń pariwo torí pé wọ́n ń jẹ lábẹ́ Tinubu ni ìtorí wọ́n ń jẹun lábẹ́ MC so ẹgbẹ́ ohun yẹn ò lè fi kú wé oorun gbogbo àwọn Gbajabiamila tó ń tírẹ́tìnì láìfù bàbá bàbá bàbá ọba ògbóni àgbáyé bàbá yẹn bàbá bàbá yẹn bàbá yẹn òye yẹn ti yé bàbá yẹn torí bàbá yẹn náà kàwé bàbá yẹn náà travel out bàbá yẹn náà bó ṣe ń lọ ìyẹn ọba ògbó ní àgbáyé àríwá di pé Gbajabiamila wọn rán àwọn boys ẹ kọlọmọ ọpọlọ ń tẹrẹtì tí kan bá ṣe bàbá yẹn tí kan bá ṣe bàbá yẹn wàhálà ni o nínú èkó yẹn tí kan bá ṣe bàbá yẹn torí ìwà ń sáré nìkan ló wá dúró fún bàbá yẹn mọ́ gbogbo ilẹ̀ Yorùbá àtàwọn tó wà lókè òkun ló dúró fún bàbá yẹn tó bá tí bàbá yẹn tó bá yín èkánná tó bá yín bàbá yẹn lè kánná ọba ògbó tó bá yín ọba ògbó ní àgbáyé gbàjábẹ́ àmìlà you must be warned à ń sọ eléyìí àwọn òrò ayé àti máa tọ́ka ń dùn ni eléyìí ń sọ̀rọ̀ tẹnu kí ló dé ẹ̀yin tí ò bá yé dáadáa ẹ jẹ́ kó máa yé yín kó máa pọ̀ létí yín ẹ lọ kàwé ẹ̀yin tẹ́ bá ráyè ríwèé kà ẹ pé àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n tó lè ṣàlàyé fún yín ẹ̀yin tẹ́ ń pariwo kinní kan ló kàn kinní kan ló kàn kinní kan ló kàn kinní kan ló kàn ìyẹn kọ́ ló lè ṣe lọ́wọ́ yìí the only thing ni ká kúrò nínú bad contraption tó pè ní location four one nine that's the only solution that's the only solution. láìsí yẹn ọdún máa gbogbo we are just wasting our time. Eh? Ejo, ẹ̀yin ọmọ Yorùbá ẹ má máa sọ bí à ń pé Yorùbá nation ti die Yorùbá nation lè die down it's a movement I keep saying it nígbà tí bàbá amájàsọlá Ìgbòho tí wọ́n wà ní Benin alẹ́ láti twenty twenty one lọ ti wà ń bẹ̀ ṣebí Yorùbá nation ṣì ń lọ kò dúró support ta ní lọ́dọ̀ bàbá májàsọ́lá òun náà láti gẹ́ẹ̀tì yẹn support ta ní lọ́dọ̀ bàbá professor bájá akíntóyè òun náà láti gẹ́ẹ̀tì yẹn the only thing ni pé káwa ọmọ yorùbá èmi máa sọ èmi ò encourage ká jà èmi ò encourage ká gbébọn èmi ò encourage ká gbé but the only thing ni pé ẹ ṣáà rí bàbá wa Gani Adams ẹ rí bí wọ́n ṣe ń lọ from one place to another tí wọ́n ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn lọ́balọ́ba ní níjòyè níjòyè ní gbogbo wọn ọ̀rọ̀ tí wọ́n bá wọn sọ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation náà ni bó tilẹ̀ jẹ́ pé àjẹ́ndà àwọn kò yàtọ̀ díẹ̀ but ọ̀rọ̀ tí wọ́n bá wọn sọ ọ̀rọ̀ láti lè jẹ́ kí ọmọ Yorùbá gba òmìnira náà ni but ẹ̀yin náà ẹ jáde kẹ́ máa ṣe the same thing ẹ ṣáàrẹ mi náà bẹ́ẹ̀ mi náà ṣe ń lọ káàkiri everywhere èmi ò ṣáà ṣe mídíà tó kọ̀ máa jókòó sínú yàrá tó máa pariwo egbò yín mọ̀ àwa ti kúrò ní gbogbo yẹn ìwọ tó bá mọ̀ pọ̀ ọmọ yorùbá ni ẹ́ jáde wọṣọ yorùbá nation má fi máa fẹ́ lákàkiri kọ́ ọ̀bí anybody máa àtàkẹ́. nǹkan tẹ́mi kan máa ń sọ pé mọ́sí ẹlòmíì ó ti gbé bùkátà tó lágbára ju ẹ̀mí ẹ̀ lọ. àwa di pé kinní kan kinní kan àwọn ò ráyè tọ́jú ilé mọ́ àwọn ò ráyè tọ́jú kinní olúkálukú ló níṣẹ́ tó ń ṣe. àwọn òdẹ̀júṣẹ́ wálẹ̀ torí tàbá níṣẹ́ tá à ń ṣe ẹ̀ ti máa rí wàhálà táwa náà máa síbi bá ṣe ń lọ káàkiri yẹn a níṣẹ́ tá à ń ṣe tọrọ owó lọ́wọ́ àbá anybody ẹ tó bá tọrọ lọwọ òun ni kó wá jáde kó wá a lè sọ a lè fe lọ síbi kan àbí kẹ́nìkan lè ya ẹ bá wa lọ síbi báyìí báyìí kọ́ sẹ́ndì owó mọ́tò lè rí wa lórí káwá tọrọ owó àwa máa wọn ta máa pè tó jẹ́ pé wọ́n dúró fún Yorùbá ni tó dẹ̀ dúró sínú òótọ́ a ní nǹkan báyìí o wọ́n dẹ̀ máa fún wa ní tó bá fẹ́ fún wa a dẹ̀ ní tẹ́lọ́rùn pẹ̀lú ẹ̀ so the only thing ni pé kó máa pọ̀ létí yín bàbá Ayọ̀ Adébánjọ tí wọ́n jẹ́ olórí Afẹ́nifẹ́re gbogbo ilẹ̀ Yorùbá tó sọ̀pọ́ọ̀tì Peter Obi wọ́n sọ̀pọ́ọ̀tì ẹ̀ basically lórí ọ̀rọ̀ pé tó bá dípò bá débẹ̀ a ṣe federalism federalism òun ni mission gbogbo àwọn tó jẹ́ pé àwọn bàbá wa tẹ́lẹ̀ tí wọ́n sọ lórí yorùbá nation but that does not mean that àwa ọ̀dọ́ náà fúnra wa náà a ní máa jáde láti máa pariwo yorùbá nation táwọn bá ń pariwo federalism táwọn ń pariwo yorùbá nation nígbà tó bá gba federalism tó á fún wọn lágbára láti lè gba yorùbá nation so ká máa nípa fẹ́ máa threatening ara wa kí Gbajabiamila ṣe máa rán àwọn boys ẹ̀ kọ́ lọ́ máa threatening bàbá oníbàbà ẹ jọ ẹ tẹ́ bá mọ Gbajabiamila ẹ bá wa wọ́n ọ̀nẹ́ o kó má tọ́ ìpẹ̀lẹ́ ní ọmọ Yorùbá nation torí pé nǹkan tá à ń ṣe we are using diplomacy ó wà nínú òfin ṣùgbọ́n òfin àgbáyé làwa ń lò àwa ò lòfin Nàìjíríà òun lẹ́fi ní pé wọn ò lè ṣe ọmọ Yorùbá nation ẹni à ìlú Èkó kọ̀ jẹ́ ìlú tí ò nófin ni Tinubu ti ba ayé jẹ́ ó ti ba Èkó jẹ́ ó ti ba ọ̀nà jẹ́ ìlú Èkó ò nófin. No ṣé fòfin wà ní ìlú èkó bẹ́ẹ̀ ni so anybody kò lè ṣe anyhow àtiwọ́ tó wọṣọ ọlọ́pàá àtiwọ́ tó wọṣọ sójà àtiwọ́ tó ṣẹ́ ní tó kọ̀ lè ṣe anyhow bí ogo bẹ́ẹ̀ ṣe rí jàpá ni ó ti dọpọlọ ẹlòmíì rù so ẹ lè expect wọn bẹ́ẹ̀ kò ṣé ẹ̀yin rí lógùn state tó stop movement rally tá a ṣe ní Ògùn state ẹ wá dúró èrò tó jáde ẹ wò lú Ọ̀yọ́ ẹ wá dúró èrò tó jáde àwọn tó ní Ògùn tó ní Èkó tó ní ilẹ̀ Yorùbá ní Èkó kọ́ ló ní Yorùbá Èkó kọ́ jẹ́ business area ni nǹkan tí yẹ gbogbo yìí nìyẹn àwọn tó lẹ́nu nílẹ̀ Yorùbá Ọ̀yọ́ Ògùn state tíbi méjì yẹn bá ti gbà ń pa àwọn nífẹ̀ẹ́ sí Yorùbá nation gbogbo ẹ̀yán dà pípò tó kù yẹn kò sí problem especially Èkó ṣèbájá aṣá ni gómìnà ni wọn ní gómìnà wà lógùn state gómìnà Ògùn state ò ṣe sọ pé wọn kò ṣe rán àwọn sójà kan lọ máa disturb àwọn tó ń ṣe Yorùbá nation ibi tẹ́ máa ti mọ̀ pé àwọn tó jẹ́ àwọn gómìnà wa kọ̀ọ̀kan náà wà pẹ̀lú wa tó nífẹ̀ẹ́ sí Yorùbá nation tó ló ti sú àwọn náà tó bá yẹ pé wọn ò nífẹ̀ẹ́ sí ni ṣé irú bàbá Tinubu yẹn máa sọ fún Dàpọ̀ Abíọ́dún pé eléyìí eléyìí eléyìí eléyìí gan tó wà lẹ́yìn mi ṣé ẹnìkan ló máa ń fìyàn jọba ni ṣé gbogbo ìlú ló máa ń fìyàn jọba kó tó lè sọ pé ẹni ìjẹ ọba fún gbogbo ìlú so ìdìmọ̀ tó bá jẹ́ pé ẹnìkan ló gbéyàn síbẹ̀ àṣẹ tẹ́ni ẹ bá pa fúnyàn lèèyàn máa ṣe ẹ jẹ́ kí gbogbo wa gbé gbogbo mẹ́ńtálítì èmi ló yẹn gbé kúrò lẹ́gbẹ̀ẹ́ gbé kúrò èmi ló Tinubu yẹn gbé sẹ́gbẹ̀ẹ́ we are talking about the liberation the freedom fún tẹrútọmọ tí òfin ní máa jẹ́ everybody mọ́ ẹ̀yin sọ̀rọ̀ nípa Tinubu who is Tinubu for Yoruba? for Yoruba race ṣé Tinubu ni leader Yorùbá ni àwọn leader Yorùbá ń sọ pé nǹkan báyìí láwọn fẹ́ ẹ̀yin tẹkọ̀ jẹ́ torípẹ̀kọ̀ opportunist láàárín àwọn Yorùbá ẹ wá fẹ́ subdue torí pé ẹ lówó lọ́wọ́ torí pé ẹ nípò lọ́wọ́ torí ẹ níbo gbogbo ẹ náà ṣé bóun ló ti ń ṣẹlẹ̀ nemesis will catch up on every of you nemesis will catch up on every of you all of you. ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ wípé ilẹ̀ yorùbá yìí ilẹ̀ gbogbo wa ni orílẹ̀-èdè yorùbá òmìnira fún gbogbo àwọn ọmọ tí ẹ ń pè àti ẹ̀ tí ìbí tá a bá tù bí òun ló wà fún kò ń ṣe fún individual kò ń ṣe fún tani Tinubu lẹ́gbẹ̀ẹ́ Yorùbá Tinubu kò jẹ́ nìkan tó ń bí ẹ pọ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n ọmọ ọmọ MKO ní Tinubu ọmọ MKO ní Tinubu náà tẹ́ bá ti rí MKO ẹ máa rí Tinubu lẹ́yìn ẹ̀ influence yẹn náà ni Tinubu fi wọlé sára sára sára wọn lẹ́kọ̀ọ́ ní nílẹ̀ Yorùbá náà sódà bí wàá ṣe ń tẹ̀lé bàbá mi májà sọ lásìn tá à ń tẹ̀lé gbòòwò ṣà kó wá di pé àwa náà wá jáde ní ṣé wọn ní dá wa mọ̀ ni wọ́n dá wa mọ̀ náà bàbá òní dalẹ̀ lẹ Yorùbá ọ̀dàlẹ̀ balẹ̀ kò ẹni bá dalẹ̀ máa balẹ̀ lọ gbogbo ọmọ Yorùbá tó bá lóun fẹ́ kọ́ ọmọ Yorùbá sínú oko ẹrú ayé wọn máa bàjẹ́ ní ọ̀kọ̀ọ̀kan lọ́mọ wọn yọ ọ̀kọ̀ọ̀kan lọ́mọ máa fò yọ láṣẹ Èdùmàrè torí pé ìtẹ́kọ́ ọmọ Yorùbá sẹ́rù ti tó gẹ́ẹ́ ìdẹ sọmọ yorùbá di wèrè ó ti tó gẹ́ ìdẹ sọmọ yorùbá di ọmọ yahoo táwọn ọmọ yahoo yẹn torí táwọn náà pè é wípé yorùbá nation is the only thing àfi kí eh, àwọn náà ṣàkọ máa ṣe wèrè bí ẹran ṣẹ́wù ìkan tó yẹ kẹ́ dìrọ̀ mọ́ gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí nǹkan tó yẹ pé ó lè liberate yín kúrò nùkọ́ ẹ̀ tó ní jẹ́ kẹ́ máa ṣe yahoo plus mọ́ ẹ̀ gbárùkù tí wọ́n ti brainwash gbogbo yín ẹ ti ẹ fẹ́ kàwé mọ́ ẹ fẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ ilẹ̀ tó bí sí ẹ fẹ́ mọ̀ bẹ ṣe jẹ ẹ fẹ́ mọ̀ nǹkan tó yẹ pé ẹ já mọmọ ẹ fẹ́ mọ̀ bí dẹ ti pinlẹ̀ wá tí yín ní pé kẹ ṣàròwó àfowó yìí náà ni bí ọ̀rọ̀ kan ẹran lọmọ àfowó yìí náà ni kọsẹ ẹran ni bọbọ ẹ nà because ẹran máa jẹ lọ́dọ̀ kìíní bóyá ẹran ogúnfe ni bóyá ẹran ogúnfe á jẹ lọ́dọ̀ ilé á tún kúrò bí á tún lọ jẹ ń bòmí òun la fi ọkàn lẹran bóyá ẹran lọ́kàn dẹ ni ẹran ni torí o fine o ń frosh o ń ṣe gbogbo ẹ̀ o ń jayé fàmílédè ìtútọ́ o mọ̀ o bóyá wọ́n ń jà lọ́rùn kò kan ayé bóyá yà wọn kan ń bàjẹ́ kò tiẹ̀ fẹ́ kún ẹ mọ́ ìwọ wá ń sọ pé ìwọ fádà wọn <laughs> inú mi wá dùn wá ń tẹ́ o tún wá tẹ́ o tún wá tẹ́ lọ́dọ̀ lọ́dọ̀ àwọn àfa ńláńláńláńlá o tún wá gba wọn náà a máa ṣiṣẹ́ nìyí torí wà ní bó ti fẹnu kọ ọkàn lẹ́ran bẹ́ẹ̀ kẹ́ ni gbogbo ẹ̀yin Gbajabiamila Ọ̀ṣínbàjò gbogbo yín ayé gbogbo yín ti bàjẹ́ torí ẹ máa kúrò ní pọ́blẹ́mù kan bọ́ sí pọ́blẹ́mù kan ní láṣẹ Èdùmàrè àfi tó bá ń ṣe orílẹ̀ Yorùbá ni wọ́n bí yín sí mọ́ àfi tó bá ń ṣe Yorùbá ló sọ yín di gbogbo wọn tẹ́ di àfi tó bá ń ṣe ẹ̀jẹ̀ Yorùbá ló ń róòlù nù yín ìtọ́bàjẹ́ jẹ́gbẹ́jẹ́ Fúlàní ló ń róòlù lágbára Ọlọ́run ilẹ̀ máa bí gbogbo yín torí pé ẹ̀yin tẹ́ bá ti jẹ́ nu ilẹ̀ Yorùbá ẹ gbúdọ̀ pọ̀ nǹkan tẹ́ bá jẹ àfi tẹ́ bá jẹ lọ́nà tó tọ́ ló kù. so ẹ jẹ́ kí ẹ bá a máa ṣí ẹ broadcast wa ẹ̀ kó dọ́dọ̀ Gbajabiamila bọ́yẹ máa ń sọ ọmọ nípa olóòótọ́ lù òun ní ìka lù olóòótọ́ kì í réyàn kó yàn kó ń réyàn kó jọ ṣùgbọ́n àwọn tó bá di jó nírọ́ akótirọ́tà àwọn lèèyàn máa dá wìtìwìtì lọ́dọ̀ wọn ṣùgbọ́n àwọn tó bá jẹ́ olóòótọ́ ẹ níréyàn tó máa dúró sọ́dọ̀ wọn. ẹ jọ torí ọlọ́run ẹ bá wa ṣí ẹ bọ́kásì kó kan Gbajabiamila lára Fẹ́mi Gbajabiamila ẹ já tà sí kó kan lára gbogbo ète tí gbogbo wọn dẹ̀ wá fẹ́ máa tò fẹ́ máa ṣe tó fẹ́ máa ṣe movement ní Yorùbá nation kò lè dúró ẹ̀yin tẹ́ bá ní sun yín pé ṣe yorùbá nation mọ́ ẹ mọ̀ ọ́ tẹ́ ń ṣe lunatic nuisance ní gbogbo yín torí wà yìí pé ẹ mọ ìpìlẹ̀ ibi tẹ́ ti wá lẹ ṣe nípa ṣe yorùbá nation mọ́ yorùbá nation ń ṣe nǹkan tí èèyàn máa ní pé òun ò ṣe mọ́ torí pé ọ̀run ń yàbọ̀ kò ń ṣọ̀rọ̀ ẹnìkan àtẹ̀tẹ̀ nípa ṣe yorùbá nation mọ́ àtàwọn tá à ń ṣe yorùbá nation the funnest nípa àwọn tá a tún wá ń ṣe yorùbá nation gan ọlọ́run tún máa wá tún wá dáàbò rẹ̀ bọ àwájú ẹ̀yin tẹ́ nípa ẹ̀ mọ́ lọ mọ́. so wípé ọ̀kan lẹ́ran sọ wípé Lady K ti bẹ̀ wisdom ti bẹ̀ òun gbogbo yẹn àwáwí ni ó ti mọ̀ pé òun ò lọ́rọ̀ lẹ́nu mọ́ ó wá fẹ́ fi hàn ọdẹ bá fi lè stop láti máa lè ọ̀rọ̀ olótú fẹ́ sọ ju gbogbo ètò ti sọ lọ́mọ́ ṣèbí ṣe lẹ́gẹ́sì ló sọ ni tó ní pé ẹ tó fún máyàsọ́lá ní kíní tó gbé sára òun á pe ẹni yẹn jáde bó jẹ́ ọ̀kan lẹ́ran náà ló sọ ni èyí tó bá bí yín èyí tó bá tẹ́ bá mọ̀ àádẹ́mọ̀ pé ẹ kàn lè fírèmù èèyàn a lè sọ bí akẹ́kẹ́ ẹni yẹn jáde ẹ lè fírèmù èèyàn gbogbo wọn náà ìtorí ìjẹkújẹ náà ni ló ń ṣe wọn ẹ̀yin wèrè játijàti ẹ̀yin akótiléta ẹ ẹ ti jẹ oúnjẹ ẹ ti jẹ gbogbo àwọn ọmọ yín gẹ̀dẹ̀rẹ̀ kò sí tó wà nàìjíríà ẹ ti da gbogbo àwọn ọmọ yín lọ sábúrọ̀dù wọ́n jà lọ́run kò káyé tẹ bá ti ṣe gbogbo ìtẹ́fẹ́ ṣe tẹ ti ba ayé jẹ́ nílẹ̀ nílẹ̀ Yorùbá àbí Nàìjíríà ẹ wá sá lọ sókè òkun ẹ lọ dúró síbẹ̀ ẹ wá máa jáyé fàmílétẹ̀ tó tọ́ torí kí ni torí nǹkan tí ò lè ṣe tẹ́yìn wọ́n tá bá ju abẹ́bẹ́ sí sí sí òkè ní gbàgbà ibi pẹlẹbẹ ló máa mú lélẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ Tinubu ṣe máa jẹ́ ẹ̀yin tẹ́ máa máa pa kẹ́ máa kó tíra orí irọ́ kẹ́ máa tan tíra kẹ́ máa tan gbogbo ẹ̀ lórí irọ́ ni torí pé gbogbo tíra tẹ́ ń tàn gbogbo wọn tẹ́ ń ṣe tó bá ti mọ̀ pé kò sóòótọ́ ń bẹ̀ kò ní ṣe nǹkan tí ó yẹ yàyà Bello ni àbí kí ló porúkọ ọ̀bọ yẹn tẹ morúkọ ẹ kí yẹ yàyà Bello ni àbí kí ló pè nǹkan tí ò yẹ bọ̀bọ̀ yẹn nìyẹn tó lọ ń gbé tírà tó ń sọ̀rọ̀ tó ń ṣe gbogbo ẹ̀ ẹ̀yin bàbá tí gbogbo yín tẹ̀ ń tẹ̀lé onírọ́ ni bàbá yín ọ̀dàlẹ̀ ni bàbá yín Tinubu akótilétà ni bàbá yín Tinubu so ó ti di dandan tó jẹ́ wípé gbogbo tírà tẹ́ bá ń tàn kò ní ṣẹ torí pé tíra yẹn ò kí ń ṣiṣẹ́ pẹ̀lú rọ ọ máa ń fi èdè dìde ẹni tó bá lo kinní sí nǹkan tí ò dáa má jẹ fún so tó bá kó tíra tó kó gbogbo ẹ̀ tíra èké ló ń tàn gbogbo yín máa tó lulẹ̀ láìpẹ́ nígbà tẹ́ bá wá lulẹ̀ àwa sọ pé a sọ fún yín torí pé ọlọ́run dá àwọn ọmọ yorùbá kan dá ló pọ̀ jù ní gbogbo wa tí ó yẹ gbogbo yín but tó bá wá tó àwọn ẹni yẹn bá wá ń sọ kíní yẹn jáde á dàbẹ̀ pé wọ́n ti rí ẹ mú gbàtà tí ń pariwo láti two eighteen two nineteen tá ti ń pariwo ọ̀rọ̀ Yorùbá nation ẹ wá nǹkan tó wá ń ṣẹlẹ̀ báyìí nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí wọ́n ti padà sọ wọ́n ti ní ó máa ṣẹlẹ̀ bí èdè àìyedè a wọlé sáárín àwọn tó ń ṣe Yorùbá nation ṣùgbọ́n àwọn tó yẹ pé jẹ́kéde àìyedè yẹn wọlé yẹn làwọn ọ̀dàlẹ̀ tó yẹ pé ìjẹkújẹ tó fẹ́ jẹ ló wá sí Yorùbá nation ṣùgbọ́n wọ́n ti jẹ tó fẹ́ jẹ wọ́n dẹ̀ ti gba orúkọ tí wọ́n fẹ́ gbà wọ́n ti wá rí lẹ́yìn tí wọ́n sì tẹ̀kọ́ hàn dá akẹ́kọ̀ọ́ máa wò wọ́n tún wá wà lára wọn tó tún wá ń ba movement jẹ́ movement yorùbá nation ń ṣe nǹkan tẹ́ pé inú nàìjíríà nìkan ló wà nǹkan tí ó yí gbogbo yín nìyẹn káàkiri àgbáyé is a worldwide movement worldwide movement òun ni ọ̀rọ̀ yorùbá nation so tí kan bá ṣe ń paná ìmí àtún máa rú bí kan bá ṣe ń paná ìmí àtún máa nǹkan tí ò gbogbo yín nìyẹn so à ń fi àsìkò yìí sọ fún Gbajabiamila kó tètè ya pé gbogbo àwọn ọmọ wọn àgbáyé ni ọba ògbóni wọ́n dẹ̀ ń ṣe nǹkan tí wọ́n ń ṣe diplomacy wọ́n ń ṣe with violence and the more tí wọ́n bá ti ń ṣe nǹkan tó ń ṣe with diplomacy ẹni tó bá lọ attack ẹ̀ ẹni ẹ ló máa pay penalty torí èmi náà mọ gbogbo yín ti rí sí pé àwọn fúlàní tí gbogbo yín gbọ́kànlé wọ́n ti ń yẹ̀ yín lẹ̀ ẹ ti ń rí bọ̀wọ́n tèmi kàn máa sọ fún gbogbo àwọn ọmọ yorùbá ni pé tó hàn ṣọ̀dàlẹ̀ ẹ má relent ẹ má give up the only thing tó yẹ kí gbogbo wa máa ṣe tí mo dẹ̀ ṣe ń pariwo lójoojúmọ́ is not about shouting occupation occupation máa wá fún rẹ̀ at the time tó jẹ́ bí apíngbàjẹ́ bá ti ṣe homework yín tẹ́ ti wọ gbogbo àwọn villages tẹ́yìn tẹ́ wà ní diaspora gan tẹ́yìn gan gbàtẹ́ bá ti mọ̀ pé ti parí assignment yín tẹ́ ti waking gbogbo àwọn tó wà ní villages up tẹ́ ti sponsor wọn pẹ̀lú anything ó yá ẹ jáde ó máa wẹ́ nǹkan fúnra yín lórí láti jáde wá gbàtẹ́ bá rérò tó pọ̀ rẹpẹtẹ bọ̀yì táwọn tó ń pa ọkùpá ọkùpá ọkùpá ẹ̀ tó ń pa tó kàn distract ara wọn gbogbo àwọn èèyàn wa náà ni wọ́n ń kó sínú ọkùpá ẹ̀ àwọn tó dẹ̀ ń pé wọn ò ní sùúrù gbogbo wọn ni wọ́n ń lọ sínú ọkùpà bọ́ wa máa ń sọ nǹkan pé káròṣọ mọ́ọ̀dì káròdì mọ́ṣọ kídìí ṣáà má ti gbófo àwọn ní láti condemn àwọn tó wà ní ọkùpà bọ̀ wọ́n tẹ̀mí kàn sọ fún gbogbo àwọn tó wà lọ́kùpà ni pé kí everybody yín make as a duty kẹ máa jáde síta physically kò ń ṣe lórí gúrùpù lẹ ti fẹ́ ṣe ọkùpà ẹ jáde síta ẹja ẹ má ṣe máa retí pé ẹnìkan ló ṣe máa mú yín jáde àbẹ́ ẹnìkan ló máa ṣe kinní kan ẹ̀yin fúnra ara yín tẹ̀ ń pariwo báyìí ẹ jáde tẹ́ wà nílẹ̀ Yorùbá bí ẹ jáde síta kẹ́ máa lọ máa bá àwọn èèyàn lójú kẹ́ ẹ máa wọṣọ Yorùbá nation kẹ́ wọṣọ occupy òmìnira occupy kẹ́ gbé sára yín kẹ́ máa rìn káàkiri everywhere ìyẹn lọ́mọ mọ̀ pé dúró tọ́ fún occupy tẹ̀ ń pariwo bọ̀ àwa awareness làwa ń ṣe awareness làwa dẹ̀ ti ń ṣe láti ilẹ̀ ibẹ̀ làwa dẹ̀ dúró sí so awareness yẹn la fi máa waking àwọn èèyàn họ ní gbogbo ìgbèríko pátápátá nǹkan tí bàbá wa Gani Adams táwọn náà dẹ̀ ń ṣe náà nìyẹn ló gan fẹ́ o wọ́n ń lọ káàkiri ẹ̀ lè gbọ́kọ́ jáde máa pariwo occupy torí tó bá pariwo occupy àwọn ìjọba Nàìjíríà wọ́n máa fẹ́ máa lé wọn káàkiri ni but wọ́n ń lo ọgbọ́n wọ́n ń lọ káàkiri every places wọ́n ń lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kẹ́ ni wọ́n tún travel lọ sí Brazil wọ́n tún travel lọ sí eh, Portugal wọ́n tún lọ káàkiri everywhere nítorí kí ni nítorí kí Yorùbá ba lè kúrò nínú oko ẹrú fi máa ṣe nǹkan àwa sì full time Yorùbá nation ni wá àdẹ̀dúró tán ojú tiwa eh, àṣírí wọ̀ ọ̀tún. ẹ̀rí wa ká pariwo wá sórí mídíà pé ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹjọ́ ẹ ṣàánú wa no ó fi hàn wípé ọlọ́run ló ń ṣiṣẹ́ ẹ̀dá kan ń ṣe lásán ni tẹ́dá bá ti mọ̀ pé ọlọ́run ló ń ṣiṣẹ́ èmi gbàgbọ́ pé a máa débi tá à ń lọ so ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká mọ̀ wípé ilé ti tó láti lọ but strategy la máa máa lò awareness mélòó ló ti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá section by section òun lẹ ti pínra yín sí ní gbogbo ilẹ̀ yorùbá for physical meeting zone mélòó lẹ ti kóra yín sí àwọn wo lẹ yàn jáde tẹ́ pé iṣẹ́ tàwọn ilé níbi kan máa bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn wo lẹ yàn jáde pé àwọn ilé iṣẹ́ tàwọn ilé nìkan máa protect ilẹ̀ wa àwọn wo lẹ yàn jáde pé àwọn eléyìí o bóyá tó bá ṣe anybody léṣe o bóyá ẹ lọ ṣe awareness àbẹ lọ ṣe anything àwọn eléyìí ló máa tọ́jú yín nǹkan tá à ń sọ fún yín nìyẹn ẹ kò lè jáde at once kẹ́ni ẹgbẹ́ ṣe occupy ẹ má yẹ káwọn èèyàn káwọn èèyàn kó máa misquote wa ọ̀nà tí ìyá onítìrí gbé wá ọ̀nà kí gbogbo ẹ̀ dàrú ni kò ń ṣe ọ̀nà tètò wà tẹ́nìkan bá ń sọ pé máàpù ẹ̀ ó ti wà ńlẹ̀ máàpù wo ló wà ńlẹ̀ ṣé máàpù tó wà ńlẹ̀ tó yẹn bí wọ́n gbé àwọn èèyàn lọ submit letter sí Lagos House of Assembly tó máa dípò àwọn èèyàn jáde ní Ọjọ́ta tó bẹ̀rẹ̀ sí tó bẹ̀rẹ̀ sí máa dípò wọ́n ju tear gas nígbà tó máa bẹ́ẹ̀ lọ ìyá onítìrí sọ pé àwọn ò gbọ́ ń pa ẹ̀ ṣé lẹ́tà yẹn ṣó fún àwọn section tó ní tìrí bá sọ pé ẹni báyìí o kẹ́ ṣe nǹkan fún ẹni báyìí o ẹ má ṣe nǹkan fún These are the things we are letting you to be understand. This is not about sentiment. Bọ́jọ́ wo lẹ́yìn gbọ́ tí wọ́n mú anybody? Tábà pé olúwa mi májá Ṣọlá Ìgbòho ṣà. Tọ́mọ ní pé ẹni báyìí o àwọn ò mọ̀ ń pa ẹ̀ o àwọn ò rírí o. Ẹni yẹn máa jáde kúrò ńbẹ̀ yẹn ni. Within twenty four hours. Torí pé ẹni tó bá ìwọ tó bá dúró fún gbogbo ọmọ Yorùbá o ò ní máa sọ pé torí pé kan ṣẹlẹ̀ sẹ́nìkan o ò mọ̀ ń pa ẹ̀ ó mìíní pé o ò ní àtẹ̀sẹ̀ nìyẹn ẹni tó bá jẹ́ pé ó kó gbọ́ ọmọ Yorùbá jọ papọ̀ ó lẹ́tọ̀ọ́ láti àtẹ̀sí tó mọ̀ rí àti tí ò mọ̀ rí. mostly gbogbo outing ti máa jáde ńgbà mí kò ṣe gbogbo ẹ̀ ní máa ń sọ fún bàbá májà sọ láì gbowó ṣá mo kàn máa jáde bá dẹ̀ ti jáde tí mo ti dé ah, olúwa mi ò àní àkárí ọmọ mi ọlọ́run wà pẹ̀lú ẹ̀ ó tán tí problem bá padà wà tó bá tẹ̀ fọwọ́ gbọ́ omeyo báyìí kíákíá ọmọ sáré dìde ni nǹkan tá à ń sọ lórí pé ìyàtọ̀ tó wà láàrin onítìrí àti Ìgbòho nìyẹn tí ó yẹ gbogbo ènìyàn so we don't bring politics into freedom fight politics is aside freedom fight is aside that is why ẹ lè fi ní pé Mọ́ṣáṣọlá Ìgbòho ṣá whenever tẹ bá ti lè pè wọ́n tó bá sọ pé ọmọ anybody ọmọ àdìde fẹ́ nìyẹn straight ni bóyá wọn mọ̀ rí bóyá wọn mọ̀ rí wọn á dìde but onítìrí ń sọ pẹ̀lú mọ́ tó ṣẹlẹ̀ lọ́sọ̀tà pé òun ò gbọ́ ń pa ẹ̀ wọ́n wú ìzóní tìrí tó ṣẹlẹ̀ máa sọ fún pé wọ́n fẹ́ lọ ṣe nǹkan báyìí tó bá ń sọ nípa máa ń rètí ọ máa ń rètí bí movement ní onítìrí báwo ò nídìí gbogbo yẹn but what we want is ká gbé sentiment aside what has this person done what are the things Igboho done méjèèjì yẹn lè máa wá wò síra wọn onítìrí ò jáde síta rí kó lìdí ẹni rally Igboho jáde síta ó lìdí rally ẹ wo méjèèjì and i pray mo ti ń pariwo mo ti ń gbọ́pọ́ ní twenty eight twenty eight kẹjáde fún occupy tó bá di twenty eight yẹn tí onítìrí ò bá jáde pẹ̀lú yín tẹ́yìn bá wá jáde kan tó jogbo yín bá rí kẹ́ fara mọ́ i keep saying it because èmi expect pé ẹni tó bá ní pé òun fẹ́ yọ̀yọ̀ kúrò nínú nǹkan ẹrú òun gan ó gbúdọ̀ kọ́ gbá front náà tó bá gbá front tó ẹ àwọn èèyàn á tẹ̀lé ẹ̀ e. nǹkan tí bàbá amájàsọ́lá ṣe nìyẹn bàbá amájàsọ́lá bọ́ síwájú àwa dẹ̀ tẹ̀lé wọn so ibi tí onítìrí bá ti wá tẹ̀lé yín tó ti bọ́ síwájú gbogbo yín sọ nípa máàpù tá ló lè ya máàpù pòfẹsọ Bayakitoye ti ń ya máàpù bàbá amájàsọ́lá ń ya máàpù wọ́n dẹ̀ tún jáde síta ẹ̀yin ọmọ Yorùbá náà lè kó wọn débi tó wà so gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká mọ̀ wípé hello yaba ẹ̀rọ máa pè ń padà mọ́ wa program <laughs> wà á ṣe tán mo ń ṣe program lọ. so gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká mọ̀ wípé ilé ti tó láti lọ no place like home a dẹ̀ máa ń sọ pé yorùbá nation no going back àwọn oní láti máa bring a fault anybody bọ̀kẹ́yìn tó rí táwa tó jáde lásán pà ń tẹ̀lé yàn nǹkan tẹ́ni ẹ bá ṣe la fi ń jọ̀jẹ̀ not just nítorí pé ó sọ pé kẹ lọ ṣe báyìí àwa náà máa sọ pé ya agbátẹ̀lé no no no no no no no no things don't done in that way ẹ jẹ́ ká jí kúrò ní ojú oorun wa ẹ jẹ́ ká jí kúrò ní ojú oorun wa let's wake up from our slumbers. The only solution is total liberation out of this bad contraction. yorùbá yoyoyo bí iná alẹ́ yorùbá yoyoyo bí omi òkun yorùbá bàbá ni bàbá ń ṣe yorùbá ronú o ẹ jẹ́ ká ọmọ yorùbá ẹ jẹ́ ká jí ẹ jẹ́ ká jí gidi lójú oorun wa ẹ má yẹ ká sùn mọ́ ẹ jẹ́ ká mọ̀ pé ilé ti tó láti lọ gbogbo ọ̀nà tẹ́ bá mọ̀ pé ẹ lè ṣe láyé ara yín tẹ́ ò fi máa jáde láti máa jẹ́ kó máa yé gbogbo àwọn ọmọ Yorùbá wípé ilé ti tó láti lọ tó gbẹ̀yìn ọmọ Yorùbá ẹ jẹ́ bá a pariwo Gbàjàbíàmílà ẹ bá wa pariwo Gbàjàbíàmílà kó fi kábíyèsí ọba Ògbóni àgbáyé tí wọ́n jẹ́ coordinator fún gbogbo ilẹ̀ Yorùbá. tí wọ́n lè yẹ coordinator fún èkó ẹ bá wa ní kí wọ́n fi wọ́n lẹ̀ lọ́rùn nǹkan ò gbúdọ̀ ṣe wọ́n o. ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí kúrò nínú tá à ń sùn. ẹ má yẹ kó sú ẹ má yẹ kó rẹ̀ ẹ má yẹ kó sú wa ẹ má jẹ́ kó rẹ̀ wá. ẹ jẹ́ ká jí gìrì ẹ jẹ́ ká jí gìrì ẹ sí gbogbo ọmọ ẹgbẹ́ yorùbá nation lábẹ́ àṣà yòówù kó wà pé ká má gba ìpínyà láàyè o ká lè jọ bẹ̀rù yorùbá nation yìí dá tẹ̀sán baálẹ̀ ọjà ẹ jẹ́ ká ṣera wa lóṣooṣù ọwọ́ kí ìlú fún orílẹ̀-èdè yorùbá yorùbá nation ó lè dùn. ẹ má jẹ́ ká fààyè gba tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ ọ̀rọ̀ àhesọ kàbáwọn àríjẹ níbi kílẹ̀ yorùbá ẹgbẹ́ ìlànà oòdùà àpapọ̀ ọmọ yorùbá yorùbá jí yorùbá fink ọ̀pá ọ̀ràn míyàn ilẹ̀ yorùbá paramọ́lẹ̀ ilẹ̀ yorùbá akọni oòdùà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀nà àbáyọ kẹ́ ẹ jẹ́ ká jọ wá o torí àgbàjọwọ́ báyìí la ń sọ̀yà owó kan ò kẹ́rù dórí. alhaji yusuf jagunmọ́lú of èkìtì professor adeniran chief ọdún ayọ̀ adéomi dr bayo oríire mr femi johnson mrs kọ́láwọlé ọ̀rọ̀ yìí dọ́wọ́ yín o. ó dọwọ́ ọlọ́run ó dẹ̀ ẹ jẹ́ kí gbogbo ọmọ yorùbá yẹ ká jí yá Mr. Araba so ẹ jọ̀ọ́ ẹ bá wa share broadcast wa yìí ẹ bá wa share broadcast wa kí ẹ bá wa pé Mr. eh, Fẹ́mi Gbàjàbíàmílà gbogbo bó ṣe ń ṣe tó fẹ́ máa threatening bàbá wa ọba ògbó nílẹ̀ Yorùbá ẹ jẹ́ kó stop o. encombrou a chibanha, Oya Masbi TV. Masbi TV. Greetings from my brother. Masbi TV, Yoruba Nation no going back. Yoruba Nation no going back ẹ bá share broadcast wa ẹ bá like ẹ bá love ẹ kó lè gẹ́tù gbogbo ibi tó yẹ kó dé don't give up on Yoruba nation because Yoruba nation is part and parcel of you ẹ̀yin tí ó bá yé ni kò yé don't give up on Yoruba nation ẹ má jẹ́ kó sú yín wọ́n ṣe ń sọ ọgbẹ́ ẹ̀ńtẹ́gàn sọ pé wọ́n ti ń ṣe campaign ẹ jẹ́ kó máa ṣe campaign nǹkan tó máa ná gbogbo wọn lẹ́gbàá ó wà ní pàkọ́ wọn. ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí ẹ jẹ́ ká jí gidi ẹ jẹ́ ká jí gidi ẹ jẹ́ ká mọ̀ pé tílẹ̀ Yorùbá bá parun ó wà lọ́wọ́ mi ó wà lọ́wọ́ yín àìmọ́ lè jẹ́ kílẹ̀ Yorùbá parun òun ló wà yẹ kí gbogbo everybody wà ká jigiri ká jigiri. ah ìyá mi ìyá jagun ìyá dáadáa ìyá mi Kádíjà tìyá jagun <laughs> àwọn abiyamọ nìyẹn àwọn ìyá gidigidi ah Mr Kilo mo kí yín gbogbo Ghana Mr Yusuf mo kí yín o eh, Mr Olúwa rántí mi mo kí yín sir mo kí yín mo kí yín ìyá mi ìyá jagun ìyá dáadáa ìyá mi ìyá jagun ìyá dáadáa mo kí yín máa o àkú ọlá àdẹkù náà akúfọmọ ènìyàn ṣe akúfọmọ ènìyàn ṣe odò agbéwà kò ní gbé ọ̀dàlẹ̀ láṣẹ Èdùmàrè. so ẹ jọ gbogbo ọmọ yorùbá ẹ bá a ṣe ẹ broadcast ikú kan Gbajabiamila lára ètò yẹn la ṣe wá ṣe program yìí nǹkan kan ò gbọ́dọ̀ ṣe kábíyèsí ọba ògbóni kábíyèsí ọba ògbóni wọ́n jẹ́ ẹni tó ń jìjà fún ìjàngbara ilẹ̀ yorùbá wọ́n ń ṣe ti èmi ló kàn family wọ́n dúró gbidi fún ọmọ yorùbá ni ẹni tó bá dẹ̀ dúró fún ọmọ yorùbá ẹ nǹkan kan ṣe so ẹ jọ ẹ bá wa gbé kínní káàkiri kó lè kan gbàjà bí àmì lára pé nǹkan ò ṣe bàbá wa kábíyèsí wa ọba ògbóni o torí pé bàbá wa ni wọ́n wọ́n dẹ̀ dúró tán fún gbogbo ọmọ yorùbá ẹ jọ̀ọ́ ẹ bá wa máa share broadcast wa yìí ẹ bá wa máa share fún wọn kó lè kan gbogbo àwọn wípé ẹjọ́ wọn ti dé àgbáyé o ẹni tó bá ṣe yorùbá nation ti ṣàgbáyé ẹjọ́ wọn ti dé àgbáyé so kọ́dẹ̀ so ọmọ kọ́ ti ọwọ́ ọmọ ọba aṣọ kọ́ máa ṣe èmi lókàn tó ń wọ̀n tó ń wọ̀n kí gbàjà bí àmì látàwọn ọmọ ẹ̀ máa ṣe èmi lókàn tó ń wọ̀n màá mọ̀ pé majority will be victory majority ni Yorùbá nation minority ni àwọn APC tó ń tẹ̀lé mi lókàn kọ́tẹ́mi believe nìyẹn sẹ́ni tó bá mọ̀ pé majority ló yẹ káwọn tẹ̀lé tó lọ ń tẹ̀lé àwọn gbajagbantis àwọn. we want freedom for all our people. àdẹ̀kù Sunday olóyin ọjọ́ òní tí wàhálà ṣe ìgbìmọ̀rì lágbára ọlọ́run ọjọ́ òní tí wà ẹni tó bá ní ká má bọ̀ òun làwọn ò ní dé bá láṣẹ Èdùmàrè lágbára ọlọ́run awareness ó ń lọ from one place to another kò dúró ẹ̀yin tẹ́ bá lè ṣe yorùbá nation yín lẹ dúró yorùbá nation dúró yorùbá nation dàbí natural ni natural will, remain for eternity ẹ bá pè nǹkan ní natural it will remain for eternity artificial ni gbogbo òṣèlú tẹ̀ ń ṣe bóyá apc ní í o bóyá pdp ní í o Bóyá anything any party to bá wà nù artificial ni it will come and go but Yoruba nation will stand strong Mr. Kenny mo kì God bless Yoruba nation God bless Yoruba nation God bless Yoruba nation God bless Yoruba nation united Yoruba nation we stand no going back united orílẹ̀-èdè Yorùbá òun la dúró èmi mọ̀ pé látara àwọn tó fẹ́ ṣẹlẹ̀ yìí gbogbo yín ẹ fi gbà fọlọ́hún látara yorùbá nation torí tí ó bá wa bó ṣe fẹ́ wá kò lè yé yín ọ̀nà tí yorùbá nation fẹ́ gbà kò ní yé yín ṣùgbọ́n ọ̀nà yanu òun ni ọ̀rọ̀ yorùbá nation máa gbà wá látara àkọ́ tó fẹ́ ṣẹlẹ̀ nínú ọdún yìí òun lè fi rí lè máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ọ̀rọ̀ yorùbá nation ẹ ẹ máa rí a máa ń sọ àwọn òráyà ti máa sọ̀rọ̀ púpọ̀ bọ̀ tí wọ́n tá bá wá sọ tí ó bá ṣe nísìnyí á padà ṣẹlẹ̀ bọ̀ mo fẹ́ kó ṣẹlẹ̀ ní kíákíá kẹ́ lè rí agbára ọlọ́run ní pé ó ju gbogbo etí àwọn èmi ló kàn tó gbé dání lọ àwọn èmi ló kàn wọ́n lówó lóòótọ́ wọ́n nípò wọ́n lẹ́nu ṣùgbọ́n wọn ò jẹ́ ọlọ́run lọ ọlọ́run ló ní gbogbo nǹkan ó dẹ̀ máa ó máa borí gbogbo ẹ̀yin tẹ́ ń pé ẹni pé ibi tí ò da yẹn lẹ́yìn fẹ́ máa fi máa ṣe bàjẹ́ ọlọ́run á yín láṣẹ Èdùmàrè ẹ̀ ká tó tún lọ ká tó kọrin Yorùbá national anthem láṣẹ Èdùmàrè ẹ ṣé gan brọ́dà wa tí ẹ̀ ń bá wa láìkẹ́ like, ẹ bá yín like ẹ bá máa share bẹ́ẹ̀ bá yín like kẹ́ bá máa share kẹ́ bá yín like kẹ́ bá máa share bẹ́ẹ̀ bá yín like kẹ́ bá máa share ọlọ́run làwa dìmú àwọn òdi ayé mú ẹni tó bá dẹ̀ ní ọlọ́run ó lóhun gbogbo hmm, ẹni tó bá ní ọlọ́run ó lóhun gbogbo àwọn ò nídìí ìbàjẹ́ ọlọ́run ò dẹ̀ lè bínú sí wa àwọn tó ti bí tọ́lọ́run bínú sí i àwọn ló máa lulẹ̀ torí ọlọ́run ti kúrò lẹ́yìn wọn ẹni tó bá lóun máa kó ọmọ yorùbá sóko ẹrú ọlọ́run ti bínú sí i ṣùgbọ́n ẹni tó bá lóun máa yọ ọmọ yorùbá kúrò nínú oko ẹrú òun lọ́lọ́run máa yọ́nú sí i ṣùgbọ́n àwọn tó wá yọ pé tọ́lọ́run dúró lọ́lọ́run yọ́nú sí yẹn tó máa kó ọmọ yorùbá kúrò lóko ẹrú yẹn ẹ̀ ń wò wọ́n nísìnyí bẹ́ẹ̀ pé wọ́n já mọ́ kankan torí pé àwọn lójú inú wọ́n lójú inú wọ́n dẹ̀ ń gbọ́ wọ́n tẹ̀ mí sọ. So ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ pé ojú ìta lẹ ní táwọn èèyàn tẹ́lẹ̀ ń wò yẹn wọ́n ní owó yẹn wọ́n máa padà wá di ẹni yẹpẹrẹ lásìkò tí ó pẹ́ hmm, látara nǹkan tó bá wá ṣẹlẹ̀ yẹn ẹ fi gbà fọlọ́run torí ọlọ́run ló ń ṣe ọlọ́run ló ń tò ọlọ́run ló ní gbèsè àsìkò ti tó táwọn ọmọ yorùbá máa kúrò ní oko ẹrú torí kò lè yí ẹ̀dá kankan torí àwọn alágbára ayé wọ́n ti bìlín pé àwọn jẹ́ kábà àwọn ti gba gbogbo ẹ̀ kò dẹ̀ sí bọ́ ifẹ̀ ṣe àwọn ti station everybody sí gbogbo every places wọn kẹ̀ wọ́n pọ́ ọlọ́run ló ń ṣiṣẹ́ ẹni tẹ́yìn station síbẹ̀ ọlọ́run máa kún lóorun tó fi ń lè rí nǹkan ṣe àmọ́ báwo ló ṣe ṣẹlẹ̀ ẹ̀hún ló ń pè ní misery ọlọ́run fẹ́ tara Yorùbá nation láti lè jẹ́ kí ẹ fi lè mọ bóun ṣe tó bó ṣe rí nìyẹn so. ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin mídíà ẹ bá wa share broadcast yìí kó go viral káàkiri kí Gbajabiamila gan kó kàn lára kó lè mọ̀ wípé ọbọ̀ ògbóni oníṣẹ́ ni tí anybody kọ́ lè máa ṣe anybody anyhow pẹ̀lú ọbọ̀ ògbóni dúró sóòótọ́ ni olóòótọ́ kan ò dẹ̀ ń kú sípò kà ẹ bó ṣe máa jẹ́ nìyẹn ilẹ̀ ń yọ olóòótọ́ ẹ kọ́ lè máa lólóòótọ́ bẹ́ẹ̀. kò já mọ́ ọkàn ṣùgbọ́n ilẹ̀ ò níyọ̀ torí pé òótọ́ ọ̀nà ló fi ń ṣe nǹkan kò fìbàjẹ́ ṣe ó dúró ń gbèsè òótọ́ ọ̀nà yìí ó máa gbé òun débi tóun ń lọ ó ní ọba mi sọ pé yorùbá nation làwọn dúró fún anybody lè force àwọn ṣe nǹkan táwọn ò bá fẹ́ ṣe ṣùgbọ́n ẹ̀yin oníjẹkújẹ tẹ́ ń sáré tẹ̀lé olóṣèlú èmi mọ̀ nǹkan tó lé yín lọ́sí máa lé yín padà ẹ̀kọ́ ń bẹ́ ṣe ń dìkan ẹlòmíì tó bá rí pé bí APC ni ó gbàjọba asáré camp kúrò ní PDP àpọ̀ṣe láti APC àtúbọ̀ sí PDP láti PDP àtúbọ̀ sí APC gbogbo yóò dẹ̀ mọ́ pé àwọn ènìyàn fún lóyìn ni àwọn set of people láti over twenty something years ẹ̀dẹ̀ wà nù pẹ̀lú yẹn ó dẹ̀ ti ó ti mọ́ yín lára àwọn kan máa sọ pé à ah, ọlọ́run ni ọlọ́run á ṣe ọlọ́run ẹ ti wá ra àwọn tọ́lọ́run wá gbé dìde tẹ́ wá gbárùkù tì àwọn ilé wa sọ̀dọ̀ ọ̀tá lù wọ́n fi máa ní pé olóòótọ́ lù olóòótọ́ lù òun ni ọ̀tá lù ṣèwéyìn gbàgbọ́ pé àwa la máa borí Yorùbá nation ló máa borí gbogbo ọ̀tá ẹ̀ láṣẹ Èdùmàrè bóyá máa jẹ́ nìyẹn odò agbèwà kò ní gbé ọ̀dà lẹ̀ ẹ jòrí ọ̀fẹ́ tí a máa bá mi ṣe ni pé ẹ bá a máa share broadcast wa yìí ẹ bá a máa like ẹ ẹ bá a máa love ẹ kò ní súwa kò ní rẹwà láṣẹ Èdùmàrè orílẹ̀-èdè Yorùbá ó ti dúró and I stand strong I stand for Yorùbá nation I stand for Professor Banji Akintoye I stand for Chief Sunday Chief Doctor Sunday Adeyemo Igboho Òòṣà ó Abadami iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú àwọn táwa mọ̀ dáadáa nìyẹn tá a ti wọnú wọn tá a ti rí pé wọ́n gbé òótọ́ dání any other person is a counterfeit being a leader for Yoruba nation. I rest my case.